أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run àti dúpẹ́ fún ọlọ́run ní ẹ̀kan sí ọba tí ó fún wa nígbà láàyè láti tún lè máa tẹ̀síwájú níbi tí a bá tafsiru wa dé lánàá abẹ́ ọlọ́run nínú títóbi rẹ̀ kí ó mọ́ṣá ìgbà ìjókòó yìí níbàádà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa àlékún ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run kó máa bá ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwọn tí wọ́n dúró lórí gìgísẹ̀ tí ànábì sallallahu alayhi wa sallam mú wá títí ìdíjọ́ gbẹ̀dẹ̀ alqiyama àwa fi eléyìí náà bẹ lọ́hùn àwọn olùkọ́ wa ọlọ́mọṣẹ́ bá ṣe dáadáa fún wa ó bẹ̀rẹ̀ níbi ó gbé bẹ̀rẹ̀ tó fi débi tó délé ní àpàdásíbú ọlọ́mọ fi kàn wọ́n àwọn tó ń bẹ láyé ọlọ́run bá ṣe dáadáa fún wa àwọn tó ti bọ́ sálì kìyàmà ọlọ́mọṣẹ́ bá foríjì wọn ọlọ́mọṣẹ́ bá yọ́nú sí wọn mọṣẹ́ bá sí wọn ní ọmọ àlìjẹ́nà lábẹ́ eléyìí àwọn òbí tí wọ́n bí wa àpadà sí ibú ọlọ́mọ fi kàn wọ́n ìdààmú ayé ìdààmú àlìkìyàmà ọlọ́mọ sọ̀sùn wọn gbá bákan náà gbogbo ẹni tó níbùlà pa dáadáa lérí ẹnì kọ̀ọ̀kan wa lóbi lẹ́gbọ̀n lábúrò lẹ́bí lára lọ́rẹ̀ẹ́ apàdà sí aburú ọlọ́mọ fi kàn wọ́n birahmatika ya arhamar rahimin nítẹ̀síwájú ibi tí a bá tafsir wa dé lánàá ibẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ tafsir àná a ṣàlàyé nípa ìbéèrè èyí tí àwọn ọmọ Israel ìbéèrè tí wọ́n béèrè a sọ fún wa pé Israel ìtumọ̀ ẹ̀ náà ni abdullah torí pé isra abdu onítúmọ̀ ẹrú il allah israel abdullah ẹrú sin ọlọ́run ló jẹ́ bẹ́ẹ̀ nínú èdè lárúbáwá náà sì nìyí tí wọ́n bá ní ẹni tí wọ́n ń pè ní. Ni wọ́n ní asra wọ́n mú lẹ́rú wọ́n mú nígbèkùn nínú èdè ti lárúbáwá pé ó mú ẹnìkan ó mú nígbèkùn sàrọ́yà àwọn tí wọ́n mú lójú ogun isra ìtumọ̀ òun náà ni abdu ẹ̀rú il bíi eli òun náà ni allah ṣòyẹ́ pé israel. abdullah ẹrú ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ orúkọ yìí orúkọ anabi yakub òní alayhi salatu wassalam ìnagijẹ rẹ̀ torípa anabi yakub alayhi salatu salam òun ló bí àwọn ìdílé méjèèjìlá àwọn ọmọ israel. àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ méjèèjìlá náà ní padà di àwọn ọmọ Israel náà fi ń pè wọ́n ní banu Israel àwọn ọmọ Israeli ìyẹn túmọ̀ pé banu Abdullah àwọn ọmọ ẹrú Ọlọ́run tá a ní Ọlọ́run pè lẹ́rú Ọlọ́run náà ní Yakub tán bá ní banu Israel òun náà ní banu Yakub àwọn ọmọ Yakub nínú àwọn ọmọ Yakub nínú wọn ni anabi Yusuf alayhi salatu wa salam nínú wọn ló wà ọ̀kan náà àwọn ọmọ ànábì Yakub wọ́n porúkọ rẹ̀ ní Yahuda Yahuda àwọn àfọ́nímọ̀ ni pé ó ṣeéṣe kó ti pé látàpàṣẹ orúkọ tẹni yẹn ni Yahudi ló ti jáde torí pé àwọn ọmọ àrọ́mọdọ́mọ ànábì Yakub tí àwọn Christian pè ní Jacob pé Jacob náà nu Bible ó ní wọ́n ní ó bọ́ lọ́njà ìgbà tó di pọ́ fẹ́ fẹ̀yìn ọlọ́run lélẹ̀ ọlọ́run wa ni pé ah ìwọ wá rèé ẹgbẹ́ àwọn ah, yakun jacob ní bá owó ní máa jẹ́ jacob mọ́ o israel lọ́mọ jẹ́ látòní lọ ṣùgbọ́n àwọn ọ̀gbà débi pọ́ fẹ́fẹ́ yẹn lọ síbẹ̀ ní tá a bá rí là á bá jà sọlẹ́ẹ̀fì lè mọ̀ kí bẹ́ẹ̀ àǹjẹ̀nu kan ló yọ sí i tó wà àǹtàǹjẹ̀nu ìjọ wa jà tó bá ṣe pọ̀rọ̀ yẹn lálàáfíà ṣùgbọ́n lọ́wọ́ ọba wa tóbi ju irú àwọn òròyìn báyẹn lọ gẹ́gẹ́ bá a ṣe sọ lánàá bí kẹ́nìkan ní òun roko lọ́wọ́ nínú oko sàyédè ló bá rọ́lọ́hún tó pè ní wá sọ́dọ̀ òun lọ́ba ní lọ òun ti gbéṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ ọlọ́run rìn sínú oko ó rìn wá inú <laughs> oko ẹni tó yẹ wípé kùrùsí yìí wáṣẹ àkùrùsí yìí sàmáwá ti wọ̀lẹ̀ yìí ọlọ́run ó ju sánmà àti ọ̀dà gẹ́gẹ́ bíi kéèyàn ó mú bíi sílè kan kéèyàn wá lọ sí ilẹ̀ desert ilẹ̀ pápá kéèyàn wá ju sílè kan lẹ̀ ń bẹ̀ ẹnu spéèsì tí sílè kan ó kọ́fà bẹ́ẹ̀ ni kùrìsì ìhù ṣe rí lẹ́gbẹ̀ẹ́ àlẹ́ àràṣì wàá ní ọlọ́run rìn wá ní oko oko wo kí ni gbogbo plọ́ọ̀tì gbogbo éka wo lóko tọ́ ọlọ́run a o tó jẹ́ kí ròyìn rẹ kó dàrú mọ́ wa lọ́wọ́ so látara àdé eléyìí yakubu yẹn náà ń pè ní israel israel tí í ṣe abdullahi àwọn banu israel yìí ọ̀rọ̀ wọn pọ̀ púpọ̀ nínú alukur'an nítorí pọ́lọ́ wọn bá kẹ́ wọn wọ́n là kọ́dí karamna bani ẹ̀ ọlọ́run ròyìn wọn nínú alukur'an ya bani israel udukuru ní matiya lẹ́dí àni amtu aleikum wàá ní fadọ́lì tukum alẹ́ ọlọ́run gbọ́lá fún wọn púpọ̀ àmọ́ látara àìmoore àti kèéta àti gbéraga ó jẹ́ kó padà dé ẹni yẹpẹrẹ wọ́n yẹpẹrẹ láyé níjọ́gbìn dàlùkìyàmọ́ ọlọ́run tó yẹpẹrẹ wọn àfàwọn tó bá gbọ́ ọlọ́run bá gbọ́ ní wọn nìkan lókun tí wọ́n sì tẹ̀lé iṣẹ́ tánà Muhammad sallallahu alayhi wa sallam tánà bí mú wa. abanu Israel wọ́n ti bi ànábì Ìsá wípé kó bá wọn sọ fọ́lọ́hún kọ́lọ́hún kó sọ mọ́ ìdá máyídà gẹ́gẹ́ bá ti ṣàlàyé ẹ̀ alkhuwan nínú èdè lárúbáwá alkhuwan òun náà ni tábìlì tá a fi máa jẹun ṣùgbọ́n kò tí so oúnjẹ lérí ẹ̀ alkhuwan òun náà máa ń pè ṣùgbọ́n tó bá ti sọ pé almaida almaida ìyẹn ni tábìlì tá a fi ń jẹun tó oúnjẹ ti wà ń bẹ̀ so òun ò ní kọ́lọ̀ ń kó sọ khuwan kalẹ̀ fáwọn. So, wọ́n ní kọ́lọ́hún kó sọ Máídà òun náà ní tábìlì èyí tó ń jẹ́ ń bẹ lérí ẹ̀ kọ́lọ́hún sọ kalẹ̀ fún wọn. ìgbà táná bí ẹyin sáwá bá wọn bẹ lọ́hún sóúnjẹ yìí sọ kalẹ̀ irú oúnjẹ wo ni lọ́lọ́hún sọ kalẹ̀ fún wọn. ọlọ́wọ́n bá ń sọ nínú Al-Qur'an a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahim. Naam. إذ قال الحواريون يا عيسى ابن مريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين قال عيسى ابن مريم اللهم ثم ربنا أنزل علينا مائدة من السماء أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا تكون لنا عيدا لأولنا وآخرنا وآية من وارزقنا وأنت خير الرازقين قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أهداً عذابا لا أعذبه أحدا من العالمين pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo aláyé ọba tó jẹ́ pé ọ̀dọ̀ ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni ó kẹ́ tó bá rí jọgbìn dé àlùkìyàmà ọlọ́run kó kẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kúnú ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́run ọba ní. إذ قال الحواريون يا عيسى ابن مريم ọlọ́run nígbà tí àwọn hawariyun ó náà ni àwọn ẹ̀sánú àwọn tó tẹ̀lé Ìsá ọmọ Mariam tí wọ́n ń pè Ìsá pèrè Ìsá báwa bẹ lọ́hún kọ́lọ́hún ọba kó sọ mọ́ ida kó sọ kalẹ̀ fún wa láti sánmà idh qala al-hawariyun. idh qala al-hawariyun. مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء wọ́n ní ìjọ ọlọ́run ọba rẹ̀ ìjọ níkápá láti lè sọ mọ́ ìdá ó náà ní tábìlì tó kún fún oúnjẹ ìjọ níkápá láti lè sọ ọ́ kalẹ̀ fún wa láti san máa. ànábì Ìsá ń sọ fún ọ wípé ẹ wá bẹ̀rù ọlọ́run látara àbèrè tẹ́ ń béèrè nítorí pé àwọn tán béèrè irú àwọn béèrè báyìí ṣáájú yín ìyà ló kàn yín ṣùgbọ́n ẹ páyà Ọlọ́run lórí ìbéèrè tẹ́ ń béèrè yìí kó máa padà di pé yóò dìyà fún yín lọ́dọ̀ t'Ọlọ́run. bó bá yẹ pé lódodo lẹ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ irú béèrè yìí irú béèrè yìí ó lágbára ẹ ronú púpọ̀ kẹ́ máa béèrè irú béèrè bẹ́ẹ̀. ọ̀rọ̀ wọ́n ní kì í ṣe pé àfojúdọ́ ọlọ́run kì í ṣe pé àsì mọ́ pàtàkì agbára ọlọ́run nùrídù anákùlà mìnàá oúnjẹ ọ̀run wùwá jẹni látayé àfẹ́ dọ̀rùn ká tó máa jẹ oúnjẹ ọ̀run láyé ń bì àfẹ́ jẹ kó jẹ́ pé special oúnjẹ tó wá látọ̀dọ̀ ọlọ́run nùrídù anákùlà mìnàá afẹ́ jẹ nínú oúnjẹ èyí tó ń wá látọ̀run olóhùn wa jẹ tá a bá wá jẹ ọkàn wọ́n wà lè balẹ̀ wípé àníṣẹ́ ànábì ọlọ́ni ìsá ṣe kódà àwọn ni kó tún sọ pé kó oúnjẹ ó sọ ní sánmà ọlọ́run sì sọ oúnjẹ náà kalẹ̀ a jẹ́ pé ayọ̀ ọlọ́ni a jẹ́ pé ọ̀rẹ́ ọlọ́ni ìṣesí yìí ló fà á táwọn kèfèrí nílùú Mẹ́kà ìgbà tọ́lọ̀ ń gbé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tọ́lọ̀ ń gbé ànábì dìde lánàbì ànábì a máa lọ́jà ń wúra ànábì lọ́jà bó náà bá fẹ́ ra nǹkan yóò ra nǹkan lọ́jà yóò wálé àwọn kèfèrí wá ń sọ pé ẹ̀wẹ̀ tí ń pẹ̀rẹ̀ lánàbì ọlọ́run sótú yẹ kó mọ̀ bá anájà tó ẹ pa nábì ọlọ́wọ́n bá ní kò yẹ kó wọn wọ́jà mọ́ gbogbo ẹ̀yìn kulé rẹ̀ gbogbo tí ó mọ̀ jẹ pátá láti sánmà ìròrí yìí ní bẹ wọn gbogbo ẹ̀yìn kulé rẹ̀ pátá in tí ó gold yóò mọ̀ sọ̀kalẹ̀ fún láti gẹ́gẹ́ báwọn náà ṣe máa fi wọ́n lé ní pé afẹ́ ilé ti gbà fún àtẹ̀bára àwọn tó ìyún sí kọ́là fi wọn ìsúnmọ́lọ́hun àbí àìmọ́súnmọ́lọ́hun torí pé táwọn yẹn ń sọ sànẹ́bì níjọ́ náà àkọlù mọ́lẹ́ àdàrọ̀sùn wọ́n nírú ànẹ́bì wo ni tànẹ́bì wa Muhammad sallallahu alayhi wa sallam ya kolo tọ́ham yẹn bẹ́ẹ̀ ní suratul furqan àkọlù mọ́lẹ́ àdàrọ̀sùn ya kolo tọ́ham wọ́n sọ wípé mọ́lẹ́ àdàrọ̀sùn irú òjíṣẹ́ wo ni tiẹ̀ yakulu tọ́ám tó ń jẹun wayamshi fil aswaq a sì tún rí lọ́jà ó náà wá ń ra nǹkan lọ́jà láwùlá unsila ma'ahu malakun láwùlá unsila alayhi malakun fayakunu ma'ahu nadhira èsè tó ìpọ́lọ́wọ́ ọba ò sọ màláíkà kan kalẹ̀ kó máa tẹ̀lé ọ kiri tó bá ti wá ń sọ̀rọ̀ kó máa ṣe ó oh yẹ kó nílò tọ́ ni fayakunu ma'ahu nadira kí mọ̀lẹ́ka yẹn lè wá máa jẹ́ ẹni tí ó máa kún lọ́wọ́ lérí ìkìlọ̀ tí ń ṣe in tó jẹ́ káwọn kèfèrí kí wọ́n máa sọrú gbólóyìn sanabi wa muhammad sallallahu alayhi wa sallam ó náà ni àwọn àrọ́bàtàn táwọn náà gbọ́ nípa ti àwọn banu israel tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀yìnsá tí ń sá sì bẹ̀ lọ́hùn lérí ẹ̀ àwọn náà wá ń sọ nẹ́bí ní ọkọ̀ yẹ kí wọ́n bá wa jẹ nínú oúnjẹ tilẹ̀ ayé látara àdé àwọn àwárí yóòn wọn nínú rídú àná kúlẹ̀mí ni a jẹ nínú oúnjẹ tó tọ́ ìnà kó òbò náà bẹ́ẹ̀ ni kọ́kàn wa lè balẹ̀ wípé lóòótọ́ ọ̀nà la wà kọ́kàn wa ó lè balẹ̀ ṣùgbọ́n wàá mọ ó sì dá wa lójú wípé à ń kọrí sọ́dà kòtà náà wípé ìrẹ̀ ẹ̀yin ò parọ́ fún wa ó ti sòdodo fún wa lérí ọ̀pọ̀lọpọ̀ ohun tó ti ṣe táwa náà ti fojú rí agbàpọ̀ ó sòdodo ó parọ́ àmọ́ oúnjẹ iṣẹ́ àfẹ́rí wánà kò káwọn náà ó lè jẹ́ nìkan nínú àwọn tí ó mọ̀ jẹ́rìí tó bá ti ń sọ̀rọ̀ ká máa ní òótọ́ ni ànábì ọlọ́run ní ṣe ká lè náà àwọn ẹni tí ó máa jẹ́rìí lérí tó bá ń wí ìgbà tí wọ́n wá sọ eléyìí ànábì Ìsá wá bẹ̀ ẹ rí wípé yín táwọn ń sọ nígbà tí wọ́n ní kí ànábì sọ ni pé búkà. wọ́n dojú ọlọ́run yẹn wọ́n dojú rẹ̀ kọ́ ànábì Ìsá pé ǹjẹ́ ọlọ́run ọba rẹ̀ só lè ṣe ìgbà tánábì Ìsá wá fẹ́ bẹ̀ lọ́hún òun wá ní kọ́lá Ìsá bínú Mariam. kọ́lá Ìsá bínú لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين ìgbà tí wọ́n gbé ọ̀rọ̀ yìí síwájú ànábì Ìsá aleyhisalatu wasalam kọ́lá Ìsá ibnu Maryam lójú ẹsẹ̀ ànábì Ìsá ọmọ Maryam ó bá tẹ́wọ́ sọ́lọ́ ó bá ní Allahumma láàfin lè mọ̀ pé àwọn àdúrà tá a máa ń ṣe táàfin mọ̀ ṣáájú rẹ̀ ni pé Allahumma kí ni ìtumọ̀ Allahumma ìtumọ̀ rẹ̀ ni yá Allah ó ní ìtumọ̀ ẹ̀ Allahu mímú yẹn yá ni obdilat mímán asọ́di yá Allahu ó náà ló ń jẹ́ Allahumma yá èyí tó ṣáájú yẹn gbà tó bọ́ sẹ́yìn òun ló fi di mímu. ló fi wá aláhùnmá ìtumọ̀ rẹ̀ ni pé yá allah mo ń pèrè ọlọ́run ọba rọ́bànà ìwọ ọlọ́run ọba gbogbo wa òun ò sọ pé rọ́bù kún kò sọ pé ọlọ́run ọba tiwọn ìgbà táwọn ẹbí mú ẹyin lọ ó ní ọba wa wa. mọ ìdáta mina sàmẹ bá wa sọ kalẹ̀ anabi isa ò sọ pé rẹ ọlọ́run ọba tó o bá lágbára rẹ̀ ṣe kò sọ bẹ́ẹ̀ torí pé òun ti mọ̀ pọ́lọ́run ọba lágbára ẹ̀ kò sí nǹkan tọ́lọ́run ọba ò lè ṣe lóbìtọ́ pé tá bá ń bẹ lọ́n a gbọ́dọ̀ fàyàfi sínú àdúrà tá a bá ń bẹ lọ́n anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni la taqul allahumma rahamni in shi'ta allahumma igfirili in shit anabi ni ẹ má máa sọ pé ọlọ́run foríjì mi tó o bá fẹ́ anabi ni ẹ má máa sọ pé ọlọ́run kẹ́mi bọ́ bá wù ọ́ anabi ni faliya azimili masala anabi ni ntẹ bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ máa tọrọ ẹ̀ torí pé ọlọ́run ọba láyà tá a zọmù àléyìn ṣẹ́yìn àtọ̀ kò sí nǹkan kan tó tóbi nínú tọ́lọ́run fẹ́ dà pé nǹkan kan wá tóbi níwájú ọlọ́run pé ah ntọ́lọ́run ti wá fẹ́ da rẹ̀ yóò ti wá tóbi pọ̀ gbogbo ntọ́ wà lọ́dọ̀ ọlọ́run ti fẹ́ tán kò sí. káwá rẹ nìkan tó ṣe wípé gbogbo nǹkan téèyàn fẹ́ máa tọrọ láyé ọlọ́run ọba ti ṣe fún díẹ̀ náà ni nínú tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run èyí tó ọba fẹ́ tọrọ ni ó béèrè mọ́tò gbá ah, ọlọ́run ọlọ́run ti wá ṣe gbogbo kí ní fúlágbájá báyìí ṣé ó lè ṣẹ́kù là ntí wọn náà ń fẹ́ bẹ lọ́run kò sí kankan tó wá kó ọlọ́run lágara tí ò lè ṣe fẹ́ dẹ́ mọ wàá máa rò wípé ah ntí ń bà mí lẹ́rù tí ó ń tọrọ náà ni pé mò ń wo sálárì tí mò ń gbà ní kí ló wà kọ́ lọ́n pẹ̀lú sálárì ẹ̀. ẹ̀yìn ń fẹ́ yẹn tọrọ ẹ̀ ẹ̀yìn tó ń bà mí lẹ́rù ni pé ah, ọ̀kadà ni mò ń gùn bó ni ọlọ́kadà ah, ah má tiẹ̀ gbé yẹn síwájú ọlọ́run sálárì àwọn ọmọdé tó ń ṣe ni. ẹ̀yìn tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run òun ni kò tọrọ ẹ̀ tó bá ti wá ń tọrọ rẹ̀ ọ̀nà tọ́lọ́run gbà ṣe ó ti yọ ọlọ́run ọlọ́run òwò sẹ́tò ń ṣe kò wọnú ìran ti wá kò fẹ́ mẹni tó bí ọ ló fi jẹ́ pé ànábì òun lẹ́kọ̀ọ́ bá a ṣe bẹ̀ lọ torí pé ànábì ọlọ́wọ́ bá ní ìgbà tó fẹ́ bẹ̀ ọ ní Allahumma torí pé àìlẹ́kọ̀ọ́ àdúrà oníkéèyàn máa sọ pé ọlọ́run tó bá ṣeé ṣe fún ọ <laughs> tó bá kí ni ó ṣeé ṣe fún ọlọ́run tó bá ṣeé ṣe fún ọ tó bá lè jẹ́ kémi náà ní nǹkan báyìí gbólóhùn yẹn gbólóhùn àìlẹ́kọ̀ọ́ ni níbi àdúrà ṣíṣe àgbúdọ̀ máa bẹ lọ́hún ká máa jágbe mọ́ àgbúdọ̀ máa bẹ lọ́hún ọba ká máa pa á láṣẹ là pé ọlọ́run mo olúwa mo pa ọ́ láṣẹ ọ̀rọ̀ ẹni tí ò ní làákà yìí ni ẹni tí ń bẹ lábẹ́ ẹni là pa láṣẹ èèyàn ò lè pa ọlọ́run láṣẹ èèyàn máa bẹ ni ọlọ́run wà á mọ̀ rí àmì pé o yẹpẹrẹ ara rẹ fóun nínú àdúrà bọ́bá ń bẹ̀ lọ́wọ́ bá bẹ́ẹ̀ mọ́ wàá fi ààlà sádùá ń tó ń fẹ́ ń tó ń tọ́ ọlọ́dọ̀ ọlọ́ mọ́ fà ààlà sí bó o ṣe fẹ́ síhun wàá tún tọ́ ọlọ́dọ̀ ọlọ́ kódà táwọn àbí bá ń tọrọ ọlọ́dọ̀ anabi a sọ pé allahumma ìrẹ́ ọlọ́run inni as'aluka minal khayri kullihi anabi ó ní ìrẹ́ ọlọ́run mo tọrọ gbogbo tí ń jẹ́ ore lọ́dọ̀ ọlọ́run ájílì wà ájílì oore tójú ẹsẹ̀ mo tọrọ ẹ̀ àtọ́rẹ tọjọ́ ọla, mo tọrọ mọ alim tuminiu wà má lam alam èyí tí mo mọ póore ní ọlọ́run ṣe èyí tí mọ nígbà tí mo ń tọrọ báyìí póore tó sì ṣe pé ni lọ́la ọlọ́run ṣe àdúrà tànàbí ni sọmọ lóbi jẹ́ ta ló fẹ́ àdúrà ṣe tànàbí Muhammad sallallahu tànàbí bá ń bẹ láì sẹ́nu kù Allahumma inni as'aluka minal khoiri kullihi gbogbo tí ń jẹ oore pátá òun fẹ́ ti sin tọ̀la èyí tí mo mọ̀ àti èyí tí mi mọ̀ ànábi ó tún wá sọ pé wa a'udhu bika minash sharri kullihi àjílì wa àjílì ma alimtu minhu wa ma lam alam ànábi ó ní ìrẹ́ ọlọ́run ṣọ́ mi níbi gbogbo aburú gbogbo tí ń jẹ́ aburú pátápátá ọlọ́run mi bẹ́ẹ̀ ájílì yìí aburú téèyàn rí báyìí pé aburú lélẹ̀ tá n sá fún wà ájílì yìí àti nǹkan míì tó ipá là ń fọwọ́ ara wa fà á tá a sì mọ̀ pa burú ni ṣùgbọ́n ọlọ́run ti mọ̀ burú ni lọ́la ọlọ́run sọ wa bẹ́ẹ̀ ma alimtu minhu wa ma lam alam anabi ó ní rẹ ọlọ́run in mo mọ̀ lé nípa burú ni àti in tí mi mọ̀ burú gan tó ṣe pa burú ni ọlọ́run sọ mi bẹ́ẹ̀ jẹ̀mọ́ nínú ẹ̀kọ́ àdúrà ni wípé bó o bá ṣe ń fẹ́ sí. Si ìwọ máa tọrọ ẹ̀ lọ́dọ̀ ọlọ́run àwọn banu israel bí wọ́n ṣe gbàdúrà yẹn kalẹ̀ anabi isa wa tún àdúrà yẹn gbé kalẹ̀ nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ wọn ni allahumma rabbana. allahumma rabbana. onírẹ̀ ọlọ́wọ́n ọba allahumma ayya allah apèwọ́ lọ Rabbana ṣé bí wọ́n ló ń tọ́jú wa ó fi yẹn ṣe tawassul ó fi rùbùbíyà ọlọ́run ó fi ṣàtẹ̀gùn lọ sọ́dọ̀ ọlọ́run lóbi jẹ́ pé nínú àwọn ẹ̀kọ́ bíbẹ lọ́hún bẹ́ẹ̀ ẹ bá bẹ lọ́hún ó wàá tún ṣe tawassul lọ́sọ́dọ̀ ọlọ́run nínú àwọn tá a fi máa ń ṣe tawassul tá a fi máa ń ṣàtẹ̀gùn lọ́sọ́dọ̀ ọlọ́run ọ̀kan ní alànàbí sallallahu alayhi wa sallam ẹnìkan ń bẹ lọ níjọ́ kan anábì wá wò anábì ní istajala sahibukum aw kama qala anabi ní ọ̀rọ̀ yín sì ń kánjú níbi àdúrà wọ́n ní bó ló ṣe kánjú anabi ń bẹ bá fẹ́ ṣàdúrà ẹ ṣàṣàlátù fún mi níbẹ̀rẹ̀ àdúrà yín bẹ́ẹ̀ bá tún parí ẹ̀ ẹ fàṣàlátù parí ẹ̀ sallallahu alaihi wasallam ẹ ṣàṣàlátù ẹ dúpẹ́ fọlọ́hún ẹ wá tọrọ tẹ́ ń fẹ́ ẹlòmí wa máa bẹ lọ́wọ́ nínú àdúrà rẹ̀ bẹ́ẹ̀ ní pọ́lọ́hún òṣòro kankan fún rí dúpẹ́ lórí èyí tó ṣe lẹ́yìn ìgbà tó o bá sàṣàlátù fanabi wa muhammad sallallahu alaihi wa sallam dúpẹ́ lórí èyí tọ́lọ́wọ́n bá ṣe wá tọrọ èyí tó tún fẹ́ nígbà bá tọrọ èyí tó ń fẹ́ tán tún wá fi àṣàlátù parí ẹ̀ ẹ̀kọ́ àdúrà nìyẹn tanabi wa muhammad sallallahu alaihi wa sallam tó kọ́ wa anabi yìí sáwa ní allahumma ìrẹ Ọlọ́run Rabbana ìrẹ lòún rè wá ìwọ tó ń tọ́jú gbogbo wa anzala alayna. ọlọ́run ọba bá wa sọ ọ́ kalẹ̀ gé kó sọ kalẹ̀ pẹ̀lú agbára rẹ pẹ̀lú àṣẹ rẹ ma idata mina samẹ́ jẹ́ kí tábìlì èyí tó ń jẹ́ ń bẹ́ ń bẹ́ jẹ́ kó sọ̀ kalẹ̀ mina samẹ́ láti sánmà náà láti fẹ́ kó sọ̀ gẹ́gẹ́ báwọn ọmọlẹ́yìn mi ṣe béèrè lọ́dọ̀ rẹ ọlọ́run. ọ̀pọ̀ ìrọ̀lẹ́ takunu lana idan tó ṣe pé sísọ̀kalẹ̀ rẹ̀ yẹn yóò wá di nǹkan mọ́nigbàgbé yóò di ń rántí ní gbogbo ìgbà nígbà lọ́dún báyìí oúnjẹ sọ̀kalẹ̀ àwa máa rántí ọdún náà lọ́dọọdún a rántí ọdún náà kódà tí ó di ọdún fún wa pé báyìí lóṣù báyìí ọlọ́run so oúnjẹ kalẹ̀ fáwọn ọba ní Israel tí ó wàá dọdún àwálé náà fáwọn àkọ́kọ́ wa. wáhìrìnà àtàwọn àrọmọdọ́mọ wa tí wọ́n ń bọ̀ tí ó lè máa jẹ́ bẹ́ẹ̀ anabi isa ń bẹ lọ́wọ́ ba lérí ẹ̀ nítorí pé ìdù ìntì ń jẹ́ ọdún ó náà ni àádà yàrúndù nǹkan tó ń ṣẹ́rí wá àádà ó ṣẹ́rí bìmánà rọ́jà ibẹ̀ ni wọ́n ti fa ìd ọdún ibẹ̀ ni wọ́n ti fa ayọ̀ nítorí pé ọdún ìmọ̀ ń wá lọ́dọọdún bàbá sọdún lẹ́yìn tó bá tún dẹ̀ mí ọdún ó tún wá tó bá tún dẹ̀ mí yóò tún wá in tó fi di ìdù nìyẹn látara àádà ìyá ìdù in tí máa ń sẹ́rí padà wá ní gbogbo ìgbà ibẹ̀ láti fa ind ibẹ̀ láti fa ayọ̀ anábì yìí sáwá ń bẹ lọ ń pèrè ọ lọ́hún in tá fẹ́ kó sọ̀kalẹ̀ yìí takunu lana ida kó bá a lè di nǹkan má ní gbàgbé tó o bá ti sọ kalẹ̀ báyìí tí a ní gbàgbé ẹ̀ mọ́ láéláé pé ìjọ báyìí oṣù báyìí ọlọ́run bá sọ oúnjẹ kalẹ̀ fáwọn bani Israel láti sánmà kó lè máa jẹ́ nǹkan má ní gbàgbé lè awwalina wa akhirina fáwọn ẹni àkọ́kọ́ nu wa bákan náà àti fún gbogbo àwọn àrọmọdọ́mọ wa tí wọ́n tún máa bọ̀ lẹ́yìn wa tá a mọ rántí ẹ̀ láéláé kó o sì jẹ́ kó máa jẹ́ mùjísà àyà níbẹ̀ yẹn mùjísà ni kó o ṣe ní mùjísà kó o ṣe níṣẹ́ ẹ̀yanu látọ̀dọ̀ rẹ ọlọ́run káwọn banú Israel kán lè màmá dájú pánábì ọlọ́run ni mò ń ṣe látọ̀dọ̀ rẹ ọlọ́run ọba má dojú tì mí ọlọ́run torí pé tánábì yìí sábà bẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ àyẹ̀wò ni kọ̀tán anabi isa wa to ọ̀rọ̀ ẹ wo àdúrà táwọn ṣe ẹ wò bàtà anabi isa tó ń fẹ́ bẹ lọ ẹ wo tó fi kún àwọn kan sọ pé sọlọ wọn rẹ lè sọ tábìlì oúnjẹ kalẹ̀ láti sánmọ̀ ìgbà tó ń wá fẹ́ bẹ ọkọ ní Allahumma rabbana anzil alayna ma'i takunu lana ridan ó tún fi ẹkùn pé tó bá sọ̀kalẹ̀ tán ìlérí ni wípé ọdọọdún la máa rántí ọjọ́ náà takunu lana idan li awwalina wa akhirina tí ó máa jẹ́ nǹkan mọ́ni gbàgbé tó ìpọ́dọ̀ ọdún tá a bá ti rántí ọjọ́ tí oúnjẹ yẹn sọ̀kalẹ̀ á mú ọjọ́ òun á mú lọ́jọ́ àrà ọ̀tọ̀ ànábì Ìsá tún ṣèlérí fọ́lọ́hún àwọn ọmọlẹ́yìn rẹ̀ ò béèrè yẹn òun ní tún ṣèlérí bẹ́ẹ̀ li awwalina fún àwọn ẹni àkọ́kọ́ àwa tó sọ̀kalẹ̀ fún. So a máa rántí ọjọ́ náà láéláé wà á fèrè náà. bákan náà àwọn àrọ́mọdọ́mọ wa tún ó tún máa bọ̀ lẹ́yìn wa ọjọ́ náà ó dọdún fún wọn yóò dún ọjọ́ ọmọ ní gbàgbé tí wọ́n máa rántí láéláé ìkejì nìyẹn wà á yà táwọn. ó tún fi kẹta kún wípé yóò tún máa jẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ìyanu látọ̀dọ̀ rẹ ọlọ́run lẹ́yìn máa jẹ́rìí pa ànábì ọlọ́run ni mò ń ṣe pèrè ọlọ́run ọba ló rán mi mi ìdásẹ̀ tara tèmi jẹ́. wàá ó tún wá tún fi kẹrin kun warizokun náà ọlọ́ndàkùn mọ́sá ìfin tó pọ̀ jíǹkí wa warizokun náà ọlọ́run ọba jogun wà arísìkí jogun rẹ̀ fún wa wà á takọ́ irú rọ́ọ̀sìkì yẹn torí pé ọlọ́run ọba ìwọ ló lóore jùlọ lẹ́ni tí í ṣe arísìkí fún ni ìwọ ló lóore jùlọ lẹ́ni tí fi tó dáa jíǹkí èèyàn ìwọ ló lóore jùlọ lẹni tí ń fi tó dáa tí pèsè tó da fẹ́rú ẹ̀ ẹ̀wọ̀n tó fi bẹ̀rẹ̀ ó fi ròyìn ọlọ́run ọba ó tún fi ròyìn ọlọ́run parí ẹ̀ rògbòbíà ọ̀bànà òun ló fi bẹ̀rẹ̀ torí pé rọ́bù ìròyìn ọlọ́run ni ó kọ́ ọlọ́run ni rọ́ọ̀sìkù ìròyìn ọlọ́run ni wa anta khairu rọ́ọ̀sìkìn òun ló tún fi parí ó ó tún fi ìròyìn ọlọ́run ṣe wàsílà níparí àdúrà lóòjọ́ pé tá a bá ń bẹ lọ́hún á ní wàsílà nínú àdúrà tá a bá ń bẹ lọ́hún nínú àmì tí màá jẹ́ kádùá ó tètè gbà ní. anabi Isa aleyhi salatu salam ó bẹ lọ́hún àwọn àfáà pàápàá jùlọ àwọn àfọ onímọ̀ tafsir wọ́n ní kí sọ́tùlmọ́ ìdá ìtàn nípa bí tábìlì oúnjẹ ṣe sọ̀kalẹ̀ láti sánmà kùránì nìkan ló gbé nínú gbogbo àwọn ìwé kódà ìwé ọwọ́ wọn kò sí mbẹ̀ àti gbogbo tí ń jẹ́ ìwé tó ṣáájú kùránì nìkan òun ló sọ kò sí nínú gbogbo àwọn ìwé tó ṣáájú àwọn àfọ onímọ̀ tẹ̀síì ni wọ́n sọ bẹ́ẹ̀ ìyẹn ń túmọ̀ sí wípé ìtọ́lọ́wọ́n bá ti sọ nípa alukur'an pípa alukur'an ọ̀nà níwé kan musodikan lima bẹ́ẹ̀nà yàdé ó ní ó máa jẹ́rìí sí gbogbo àwọn àwé tó ṣáájú gbogbo èyí tí ò sí ń bẹ̀ àtẹ̀yí tí wọ́n yọ kur'an nìkan ni ó gbé gbogbo ẹ̀ wá jàmáà tó bá yẹ kó àwa mùsùlùmí wá ń ṣe kéétà ní kálọ̀ yọkù mẹ́ẹ̀ ká nítorí wípé wọn bó tilẹ̀ jẹ́ kí kan ò lè sọ pé Isa ànábì wọn ànábì wa ni a lè yọkù mbẹ́ ọlọ́run ọba sọ eléyìí nípa ọ̀rọ̀ anabi Isa ọmọ Mariam bákan náà àwọn àfọ onímọ̀ tafsir wọ́n ya pẹ́ẹ́nu lérí wípé ṣé àdúrà tí anabi Isa ṣe yìí sọlọ́hún torí rẹ̀ sọmọ́ ìdá yẹn kalẹ̀ àbọ́lọ́hún ò sọ kalẹ̀ ó ń bẹ nínú àwọn àfọ onímọ̀ tafsir tí wọ́n lọ́wọ́ sọ kalẹ̀ bọ́lọ̀ wọn ò padà sọ kalẹ̀ fún wọn ṣùgbọ́n jùmùhúr àwọn tó pọ̀ nínú àwọn àfọ onímọ̀ tafsir wọn lọ́lọ́run sọ kalẹ̀ kí ni dítà fi ya pa ẹnu àyà yìí náà ni àyà kan yìí náà ni àwọn méjèèjì wò táwọn kan fi sọ pé n tó súnmọ́ ní bọ́lọ̀ wọn ò padà sọ kalẹ̀ ó náà làwọn míì náà tún wò tí wọ́n fi ní pé n tó dájú ní bọ́lọ̀ wọn padà sọ nínú àyà kan náà اللهم ربنا أنزل علينا مائدة من السماء قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عدا لأولنا تكون لنا عند لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أهدا من العالمين قال kọ́lá lọ ọlọ́run ọba wa dáhùn ó dá ẹ̀yìnsá lóhùn torí pé ọlọ́run ọba kì í fi àwọn ànábì rẹ̀ sílẹ̀ kò nídìí pé kánábì ẹ̀yìnsá ẹ̀sẹ̀ máa sọ àdúrà yẹn ní gbọ̀ngọ́rùn àwọn ò nídìí àṣẹ kanlẹ̀kùn lédè pa afẹ́ bẹ́ẹ̀ lọ torí pé ọlọ́run ọba ló rán wọn ṣẹ́ lójú ẹsẹ̀ tó sọ kọ́lá lọ ọlọ́run ọba ní jìbìrì ìlú lọ sọ fún un inni munaziluha aleikum èmi ọlọ́run sọ kalẹ̀ fún yín ṣebí dẹ́ fẹ́ nìyẹn tábìlì tó kún fóúnjẹ inni munaziluha aleikum èmi ọlọ́run ọba inni ọlọ́run ọba sọ́bi taokid tó gbé tí iná ní yẹn wá wọnú ara wọn àwa fi lérí ló fi jẹ́ ìpìlẹ̀ ní dájúdájú ní èmi ọlọ́run ọba kan pamọ́rọ̀ náà anábì yín sá mọ́ dára ẹ láàmú kò nǹkan kan lọ́dọ̀ ọlọ́run. inni munazziluha alaykum. tó bá pé ìyẹn ń jọ lójú dájúdájú èmi ọlọ́run ọba ń sọ kalẹ̀ lẹ́yìn lérí. ẹnikẹ́ni. nínú yín tó bá wá wùwá aláìmoore bá a dù lẹ́yìn ìgbà tí mo bá sọ kalẹ̀ nínú yín torí pé mo bá ti ogun òfin ó tẹ̀lé ọlọ́run sì ti mọ̀ pé wọn ò ní ilé síkà àdéhùn tí ń bẹ lábẹ́ lọ́bi dákẹ́ gbogbo ẹni tí bá ń tọrọ àkọ́lọ́hún ó mú mérekù wá mùjísà bí mùjísà bá ti ń wá ó tẹ̀lé ọlọ́wọ́n bá ní rẹ̀ ànẹ́bì Ìsá jẹ́ kó yé wọn pé dájúdájú èmi ọlọ́run inni munazziluha alaykum èmi ọlọ́run ń sọ tí wọ́n ń béèrè ọ̀hún ń sọ kalẹ̀ fún yín faman yakfuru ba'du minkum ẹnikẹ́ni nínú yín tó bá wá ṣàìmoore tí ó tẹ̀lé òfin tó bá tẹ̀lé òfin tó bá bá tábìlì náà sọ̀kalẹ̀ tí ò bá tẹ̀lé nínú yín. fàíní wàdìbùhù àdáàbàn dájúdájú èmi ọlọ tí ẹ rí pé ìní ló lò nígbà tó lóun fẹ́ sọ kalẹ̀ ó tún wá ní fàíní bí mo ṣe gbààyè níkẹtó náà ni mo lè níyà fàíní wàdìbùhù ẹnikẹ́ni tí ò bá tẹ̀lé mọ́jẹ̀mú díẹ̀ wàdìbùhù èmi ọlọ́run fìyà jẹ àdáàbàn ní ti ìyà nǹkan méjì ló wáyé ń bẹ̀ ọlọ́run gbé wá ní fìlí ó tún mú wá ní ti mọ́sídàrí mafulul mutlak u'adhibuhu adhaban gẹ́gẹ́ bí kéèyàn sọ pé jalastu julusan mo jókòó ní ti jókòó akalitu akilan mo jẹun ní ti jíjẹ sí àbúkọ́ tó o bá ti ní akalitu mo jẹun àti gbọ́ ọyé ṣùgbọ́n tó o bá tún wá fi akilan tó o fi kún o fi ṣe taokidi ni ó fi kápá mẹ́ni gẹ́gẹ́ bọ́lá wọn ṣe sọ ní Qur'an sọ̀bábínálímọ́ à sọ̀pán tọ́lọ̀ bá ní sọ̀bábínálímọ́ à ó ti yé ṣùgbọ́n sọ̀bán ó fi ṣe ta ó fi kápá mẹ́ni ọlọ́wọ́n bá wá ní fa inni uadhibuhu adhaban ẹnikẹ́ni tí ò bá tẹ̀lé májẹ̀mú díẹ̀ èmi ọlọ́run ó jẹ́ níyà ìyà kan èyí tó ṣe wípé. لا أعذبه أحدا من العالمين عذابا نوع من العذاب ìyà tí ń fi jẹ onítọ̀hún òní ìran ìyà kan láwọn adíbù àhàdáhùn minal alamin ìyà tẹ́mi ọlọ́run ò fi jẹ nìkan rí láyé ìyà tí wọn ò fi jẹ nìkan láwọn adíbù àhàdáhùn minal alamin ìyà tí mi fi rú ẹ̀ jẹ nìkan rí ní gbogbo àgbáńláyé òní fi jẹ ṣèbẹ́yìn ti béèrè ẹ má wọrí níta ń béèrè yóò wà ṣùgbọ́n májẹ̀mú tó bá tẹ̀lé tẹ́ ẹ̀ bá ti tẹ̀lé fa inni u'adhibuhu adhaban ẹnikẹ́ni tó bá ṣe àìmoore tí ò tẹ̀lé májẹ̀mú abẹ́ èmi ọlọ́run ó fi ìyà jẹ ìyà kan tó ṣe wípé la u'adhibu wa minal alamin àwọn afọ onímọ̀ tafsir wọ́n kojú bọ àyà yìí wọ́n ní à ah, ṣé ìyà tí ọlọ́run lòun fẹ́ fi jẹ wọ́n ọ̀hún sọlọ́run tí ì fi ìyà jẹ àwọn èèyàn tó jù yẹn lọ rí ni láyé àwọn àfáà ní alamin tọ́lọ́wọ́n bá ń láwọ̀ àdíwá adamin alamin kì í ṣe torí pé àwọn ẹ̀yà kan ń bẹ tọ́lọ́wọ́n ti fi jẹ àwọn èèyàn rí ṣáájú tiwọn tó jù tọ́lọ́wọ́n fẹ́ fi ṣe wọ́n lọ ṣùgbọ́n alamin níbẹ̀ yẹn àwọn àsìkò wọn yẹn generation wọn yẹn alàmì níbẹ̀ yẹn náà ni àwọn tí wọ́n jọ ń lo ayé lásìkò tiwọn yẹn ẹnìkan kan ọlọ́run ò tí ì firú yà yẹn jẹ ẹnìkan kan rí torí wípé alàmì lọ́pọ̀lọpọ̀ àìtọ́lọ́wọ́n bá ti lónú Quran ìtumọ̀ méjì ló máa ń ní ó máa ń tú yìí ó máa ń nítumọ̀ sí àwọn ìran tí wọ́n wà lásìkò kan pàtó ó lè túmọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá wọn bá ṣe sọ Qur'an tọ́lọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ní ya bani israel udhkuru ni'mati allati an'amtu alaykum wa anni faddaltukum ala alamin ọlọ́run bá ní mo pẹ̀yìn ọmọ israel ẹ rántí ìdẹ̀rẹ̀ mi ọlọ́run bá tí mo ṣe lẹ́yìn lérí wa anni faddaltukum ala alamin èmi ọlọ́run mo sì ṣàjù lọ fún yín ju gbogbo àgbáyé lọ àwọn afọ́nímọ̀ tẹ̀sí ni pé àmọ́ bani israel wọn ò lóore tó àlè wúmọ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n wọn ti ń bẹ láyé nígbà wọn kò síran kankan tó lóore táwọn ọmọ bani israel alamin nígbà wọn ò ní bẹ́ẹ̀ náà ni ti aya yìí ọlọ́wọ́n bá fi sọ pé fa inni wọ́n dìbò àdàbà ńlá wọ́n dìbò àdàbà ajẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣàìmoore nígbà tó lọ́n bá sọ tábìlì oúnjẹ kalẹ̀ tán fa inni òhádébò àdábàlá àdàmìnà ọlọ́run dájúdájú èmi ọlọ́run àdìbò wọn á jẹ onítọ̀hún níyà àdábàn ìyà kan tó ṣe wípé láwọn àdìbò àdàmìnà láàlámì tí mi ò fi irú ìyà yẹn jẹ nìkankan rí nínú àwọn tẹ nínú àwọn ìran láyé nígbà tẹ wà yẹn mi tí ìfirú ìyá yẹn jẹran kankan rí ẹ̀yin lẹ́jẹ̀ ni àkọ́kọ́ tẹ́ jẹrú ìyàwó lórí àyà yìí làwọn àfáà kan fi sọ pé gbà tọ́lọ́ wọn bá wá sọ eléyìí tí yín sá wá sọ fún wọn tí wọ́n ọ̀dọ́ àfẹ́ mọ́ o kọ́ ẹ pé tó níyà ni àwọn ò fẹ́ mọ́ torí pé àwọn mọ̀ra àwọn bóòlù àwọn ṣe fẹ́ ṣe tọ́rọ àwọn ò ní já síyà. báwọn kan bá láwọn ó tẹ̀lé májẹ̀mú àwọn kan ń bẹnu àwọn tó yẹ pé olórí kunkun ni wọn ló fi jẹ́ pápá kan náà wọn ò padà tọrọ nǹkan yẹn mọ́ nígbà tó lọ́wọ́ bá ti dẹ́rù bà wọ́n pé tẹ̀ bá tọrọ ibi tọrọ yóò já ó ń bẹ àwọn àfúnnímọ̀ tẹ̀síìrì tí wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀tá àwọn àfúnnímọ̀ tẹ̀síìrì yìí sọ yìí ọ̀rọ̀ yìí ò tẹ̀sùn wọn èyí tó tẹ̀sùn wọn nínú ọ̀rọ̀ nípa ọlọ́wọ́n bá ìyẹn ló tẹ̀sùn wọn nítorí pọ́lọ́wọ́n bá ó sọ láfọwọ́ sọ́yà àdéhùn lọ́lọ́wọ́n bá ṣe ọlọ́wọ́n bá kì í sì yapa àdéhùn tó pé tá a bá wá àyà yìí kan yìí náà qala Allahu inni munazziluha alaykum àdéhùn lọ́lọ́wọ́n ṣe yẹn ọlọ́wọ́n ní dájúdájú èmi ọlọ́wọ́n munazziluha alaykum máa sọ kalẹ̀ fún yín tọ́lọ́ bá sì ti sàdéhùn ọlọ́wọ́n má déhùn rẹ̀ ṣe so jùmùhúr àwọn tó pọ̀ nínú àwọn àfọ onímọ̀ tẹ̀síìr gbogbo wọn lọ síbi ipò ọlọ́run sọ kalẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé ńgbà tọ́lọ́run sọ kalẹ̀ tán náà àdéhùn ìdí rẹ̀ wọn ò padà rí múṣẹ ọlọ́run padà bínú sí wọn ni ọ̀nà ọlọ́run padà gbà bínú sí wọn gbogbo ẹ̀ náà lágbọ̀ ọlọ́run sọ mọ́ ìdá ó sọ ọ́ kalẹ̀ láti sánmọ̀ nígbà tí anabi anabi musa anabi isa tó bẹ̀ lọ́hùn àwọn riwayat tó wá lérí bọ́lọ̀ ń ṣe sọ́kalẹ̀ àwọn riwayat oní oríṣiríṣi ló wá irú oúnjẹ wo lọ́lọ́ ń sọ̀kalẹ̀ riwayat oríṣiríṣi ló wá ó ń bẹ nínú àwọn àfọ onímọ̀ tafsir tí wọ́n ní oúnjẹ tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ wọ́n lò náà ní búrẹ́dì àti ẹran ẹja wọ́n lé ní tó wà ń bẹ̀ nìyẹn ó ń bẹ inú àwọn àfọwọ́nímọ̀ tẹ̀síìrì táwọn tún sọ bá mi wọ́n ní tọ́lọ́ wọn bá sọ kalẹ̀ wọ́n ní sábàtú àrọ̀gífà búrẹ́dì méje wàsábàtú àhwat àti ẹja méje ọlọ́run sọ kalẹ̀ àwọn míì náà tún sọ bá mi kódà àwọn míì sọ pé oyin ń bẹ ń bẹ gbogbo ntẹnu ń láyé òun náà ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ àwọn àfáà oríṣiríṣi ọ̀rọ̀ lérí wípé kí ló ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ṣùgbọ́n tí nǹkan bá rí báyẹn lọ́dọ̀ usulu tefsir ìmọ̀ nípa ìmọ̀ ìjìnlẹ̀ nípa tefsir tọ́rọ̀ bá ti wá rí bẹ́ẹ̀ àwa padà sínú àyà yẹn ọlọ́run rí wípé kóun ó sọ oúnjẹ tí òun sọ kalẹ̀ ọlọ́run rí wípé kò lọ́lọ́wọ́n bó fi mẹ́nu kan torí pé gbàtọ́ lọ́wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nípa ìgbà tó ń sọ mọ́nà wà sálíwá ẹran ẹjẹ àti ẹran ẹja tó sọ ọlọ́run sọ fàǹsẹ̀nà aléyìn lè mọ́nà wà sálíwá ọlọ́run dákọ̀ rẹ̀ ṣùgbọ́n níbí ọlọ́run kan sọ wípé òun ó sọ mọ́ ìdà kalẹ̀ a sì ti mọ̀ pé mọ́ ìdà oúnjẹ máa ń bẹ lórí ẹ̀ a wípé gbogbo ohun tí ń jẹ oúnjẹ téèyàn ń jẹ náà ní mẹ́mẹ́ ká má sọ pé kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan ò sí bẹ́ẹ̀ torí pé yìí tá a yọ kúrò bẹ́ẹ̀ ń ló sọ bẹ́ẹ̀ sànẹ́bí ló sọ bẹ́ẹ̀ so tọrọ bá ti rí báyìí táwọn afọ́nímọ̀ tafsir ó padà lọ dá padà sí wọn wà lọ síbi iná sun gangan mọ ìdá lọ́lọ́ǹpẹ̀ inú èdè lárúbáwá sì ni tá a bá ní mọ ìdá òun náà ní alhuwan alladhi alayha toham òun náà ní tábìlì tó ń jẹ́ ń bẹ lérí ẹ̀ tó bá ti jẹ́ pé gbogbo tábìlì tó ń jẹ ń bẹ lérí ẹ̀ irú oúnjẹ wo ni tísà ń jó ń jẹ ọlọ́run bá sọ kalẹ̀ fún àwọn bànú Israel ọ̀nà wo ló gbà sọ kalẹ̀ oríṣiríṣi rìwáyà tì ló wáyé lérí ẹ̀ rìwáyà kan ń bẹ olójó sùúrù nǹkan wa ń sọ kalẹ̀ bọ̀ ó ń sọ kalẹ̀ wọ́n wá ń wo sánmà páwọn bànú Israel wa ń sọ fún ànábì Isa pé tọ̀ mọ̀ báwọn bẹ̀ lọ́hùn ó mọ̀ sí pé yà ni ó ń bọ̀ ní sánmà yìí o igbó àyẹ̀mísà ìbẹ́yìn ah, náà lẹ tọrọ nǹkan ṣáàjì <laughs> ò délẹ̀ náà àmọ́ tí tó ń bẹ́ ń bẹ́ wọn nígbà tó wá délẹ̀ aṣọ kan bẹ lórí ẹ lórí tábìlì ọ̀hún ala anabi isa wa ni ọ ni anabi isa si wo ọlá ah ìbẹ́yìn lẹ bí rẹ̀ yín náà sí bọ́n wá wòrán ta ni ó sí rìwáyà kan wá bẹ́ẹ̀ lórí àwọn Israeli art bákan náà. rìwáyà mi ń bẹ èyí tó wá wípé ọlọ́run ọba ga ó sọ tábìlì yẹn kalẹ̀ láti sánmà ó wá dúró níwájú salatu wassalam ìgbà táwọn èèyàn wá fẹ́ kú gìrì síbi oúnjẹ ànábì Ìsá wá ní ẹ má ti lọ ọbẹ̀ má lérí ẹ̀ mọ́jẹ̀mú ti ń bẹ̀ ń bẹ̀ ó náà ní wípé bẹ́ẹ̀ bá ti jẹ́ lónìí kò ní wá lọ́la ó tún dọ̀tún la kó tó wá yóò máa wá nípa sípayọ bẹ́ẹ̀ bí ó ṣe máa wá nìyẹn ìyẹn nìkan kọ́ èyí tó bá ti wá wá òun tẹ́ ẹ bá jẹ lénìí tẹ́ ẹ bá ti jẹ lénìí ẹ gbúdọ̀ dípamọ́ ṣe é mọ̀kàn bá ní Israel kò ní wá lọ́la ẹ wo bọ́lá ọ̀tọ́lọ́ ń bá fẹ́ fìyà jẹ̀yàn jẹ̀mọ́ kò sí ọlọ́run ti mọ̀ wá ọlọ́run òye sọ pé yóò mọ̀ wá lójoojúmọ́ ṣùgbọ́n kò sí ọlọ́run ọba sì fàdánwò síbi nǹkan lóòótọ́ pé kò sí ní téèyàn ní láyé gbogbo ẹ̀ ọlọ́run ti fàdánwò rọ̀ sábẹ́ bó sọ owó lòun ní ó ti fàdánwò síbẹ̀ bó sọ ọmọ lòun bí ó ti fàdánwò síbẹ̀ bó ṣe mà ló ní ó ti fàdánwò síbẹ̀ lóòótọ́ jẹ́ pé kò sí nǹkan kan tó lọ́n ń ṣe fún yàn tó wá tó kéèyàn ọmọ ṣe fáàrin lérí ẹ̀ torí bọ́lá ń jẹ́ kó wa nínú Qur'an ọlọ́run ló ń gbé wa ga jura wa lọ liyabluwakum fima atakum ọlọ́run ni mo fẹ́ dán yín wò lérí ń ta fún kó wá ìwà tọ́lọ́run ọba fún lọ́mọ àdánwò ni torí pé ní tọ́lọ́run ọba lọ́mọ tó ń bẹ lójú méjèèjì bó o bá kíyè sára ó sì mọ ṣe lọ́hún látara ẹ̀ nínú ìṣesí ẹ̀ o lè sọ̀rọ̀ míì kí wọ́n má kàá kún kó sì gba omijé lójú tiẹ̀ kí wọ́n sì mọ̀ọ́mọ̀ pọ́pá lẹ́kún ìwọ òsì ní mọ̀ níbi pé ò ń dúpẹ́ lẹ́rìí ń tọ́lá wọn bá ṣe fún ọ ó sì tún tayọ àlà lẹ́fìmọ̀ rẹ lòmíì tó bá lóun ń dúpẹ́ báyìí nínú àwọn ọ̀rọ̀ tí ń sọ yẹn ẹlòmíì tí ò ní wo yẹn yóò sì máa gbamijé lójú wọn nígbẹ́tọ́ ẹwọ ẹ̀bá àdúgbò lọ́dọ̀ ọlọ́run nínú ìlú yìí ẹgbẹ́ àwọn bàbá tó jókòó yìí ọwọ́ wa ọwọ́ wọn ni wọ́n bí wa lé ọlọ́run ní ká ju wọn lọ lé ni ẹ̀sàbò ìdúgbò yóò tún wá háwó fún wọn ọpẹ́ lọ́lọ́run dú nínú ọ̀rọ̀ yẹn náà ó sì ti ti sọ tí ó tún bẹ́ẹ̀ lómi inú jẹ́ lóbi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ kíyè sára gbogbo tọ́lọ́run bó ṣe owó ló ní bó ṣe ló ní gbogbo ẹ ọlọ́run fi ṣàdánwò fún kó wá wa ni ibi táwọn yìí ti mú kó wá náà níbi àdánwò tó fi sí yẹn ẹlòmíì ń gbogbo nǹkan ni ó fi dá ibi kan yóò kù síbẹ̀ báyìí bá fẹ́ fi fún ibi tí ó ti jìyà náà nìyẹn ẹlòmí ń bẹ gbogbo nǹkan ìmọ̀ ń bẹ ìwà ń bẹ wá fi takabur mọ́tòmọ́tò ìyẹn ni ó sì ba gbogbo nǹkan yẹn jẹ́ ọlọ́run kó ṣọ́ wa ń bẹ̀ látara àdé eléyìí ọlọ́run ọba ti mọ̀ pé òun fẹ́ fìyà jẹ wọ́n ọlọ́run fìyà jẹ wá ọlọ́run wá ní májẹ̀mú tí ó tẹ̀lé ó náà ní wípé tó bá ti wá lẹ́nu kò ní wá lọ́la èyí tẹ́ bá sì rí lẹ́nu ẹ gbọ́dọ̀ kó pamọ́ èyí tẹ́ bá ti jẹ lẹ́nu ó náà lẹ́ ti jẹ ẹ tún ṣe sùúrù dọ̀tún la tí mi ò fi wá ọlọ́run sì ti mọ̀ pọ́mọ́ bani Israel wọn ò ní gbọ́ èyí arákọọ́lẹ̀ fún nínú hadith afáwa Ammar ọmọ Yasir oníkọ́lá Rasulullah sallallahu alayhi wa sallam olójúṣe ọlọ́run tí kàtìkọ́ ọlọ́run bá ń bẹ́ fún ó sọ wípé ounzi láti lè mọ ìdàtú mina samai khubzan wa lahma hadith ó gbé jáde bẹ́ẹ̀ wípé wọ́n sọ Máídà èyí tí í ṣe tábìlì èyí tó kún fún oúnjẹ wọ́n sọ ọ́ kalẹ̀ láti sánmà n tó ń bẹ níbẹ̀ khubusan búrẹ́dì ó ń bẹ ń bẹ wàláhmán ẹran ó ń bẹ ń bẹ wà úmìrù wọ́n wá pa àwọn bànú Israel ọlọ́run ní kí sọ pa wọn láṣẹ aláyàhúnú pé wọn ò gbúdọ̀ ṣe jàǹbá lérí ẹ̀ lọ́nà wo kọ́mọ jẹ́ páwọn olówó kọ́mọ máa lé mẹ̀kúnnù sẹ́yìn níbẹ̀ sẹ́mi pé oúnjẹ yẹn ó kọjá oúnjẹ tó lówó gan rí jẹ kọ́mọ wàá di wípé tó bá délẹ̀ olówó nìkan ni ó máa jẹ bọ́rọ̀ nàìjíríà ṣe rí lẹ́nu àwọn oúnjẹ tó dáa olówó nìkan ni mẹ̀kúnnù mi ń bẹ tí e bá ṣe nu Ramadan lẹ́lọ́mí máa mú mílíkì nínú Ramadan bó ti wulẹ̀ ó rí ọ̀sán rẹ̀ ní ah ẹ̀yìn ẹgbàá mi lè kíkà yìí <laughs> ẹlòmíràn rẹ̀ ah òun ti ẹ̀ mọ́ bó ṣe rí lẹ́nu mọ́ torí bó ti pẹ́ tó ti mú kẹ́yìn ẹlòmíràn ojú oúnjẹ míì yóò sì mọ̀ pé ah sóun ti wà lè jẹ́ nàní nítorí páwọn olówó wa nìkan ni wọ́n kó lẹ̀ àwọn nìkan ni wọ́n ń jẹ oúnjẹ mi ń bẹ bẹ́yàn bá dọ́dọ̀ olówó bọ́ọ̀ bá lọ jẹun bẹ́ẹ̀ ó wà rò pé ah sóúnjẹ yìí sì tún bẹ Nàìjíríà <laughs> àwọn bẹ Nàìjíríà <laughs> láyé múrítàlá láti jẹ́ kẹ́yìn ọlọ́mọṣẹ́ àbá foríjì múrítàlá bá ti sọ yìí náà ọlọ́mọ ayọ́mú sí ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tó da ní nàìjíríà ayé múrítàlá ni mẹ̀kúnnù ti jẹ́ kẹ́yìn adìyẹ ráìsì tí gbogbo ẹ ti wà nù páálí gbogbo ẹ oníkàlùkù wa ń gbègbè sí ayé ìgbádùn ṣùgbọ́n lè níjàmọ́ àwọn olówó nìkan àwọn ni wọ́n ń jẹ́ ànábì ní pé tọ́ ọlọ́run bá sọ kalẹ̀ láyàhú aláyàhúnú wọn ò gbúdọ̀ ṣe jàǹbá àwọn aláìní lérí ẹ̀ wàláyà dákìrú lè gádín bẹ́ẹ̀ sì ni wọn ò gbúdọ̀ dí pamọ́ di ọ̀la o hadith yìí àwọn àfọ onímọ̀ hadith kọ́lọ́wọ́n bá kọ́ bá yọnu sí wọn wọn ládìsí yìí gan kì sànẹ́bì lọ sọ sallallahu alaihi wọ́n nítorí pé sàábé tó gbà yìí Ammar ibn Yasir wọ́n ní ọ̀dọ̀ rẹ̀ la rí ọ̀rọ̀ yẹn tọpadé ààrí tọpadọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam nípa àwọn afọ àwọn onímọ̀ tọpa ọ̀rọ̀ tọba lọ gbọ́ lẹ́nu ilé ọgbọ́ lẹ́nu wọ́n nígbà táwọn tọpa ọ̀rọ̀ yìí orí sàábé òun làwọn rí tọpadé àwọn ò rí tọpadé ọ̀dọ̀ Ànábì sallallahu pé sàábé ló ní ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn sàábé náà sì nìyí ọ̀rọ̀ tá a lè lò ní mawkuf yẹn náà wọ́n ń pè ní hadithu mawkuf lọ́dọ̀ àwọn àfọwọ́nímọ̀ mùsọ́lá wal hadith ìyẹn túmọ̀ sí pé yìí tá n ka yìí náà ó fẹsẹ̀ rin ilẹ̀ tí ó pé tá a ti sọ síwájú lẹ́ẹ̀kan lọ ẹja méje kìnnì kan méje èyí tá a rí ọ̀rọ̀ sàábé fún ó fẹsẹ̀ rin ilẹ̀. wọ́n wá ní wọn gbúdọ̀ ṣe jàǹbá ṣùgbọ́n nígbà tí oúnjẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ ní tó kọ́kọ́ ṣẹlẹ̀ ni wípé àwọn èèyàn tó jẹ́ èèyàn ńláńlá náà bá ní Israel ọ̀nà àkìlò lè fàárí fín ẹjẹ́ àwọn tó ajé èèyàn lọ́kọ̀ jẹ tiwa náà àbò wa ni ẹsẹ̀ ó sì wá dàpọ̀ ní wọ́ọ̀dù ó sì á di wípé àwa àti àwọn aláìní náà àtàwọn tí ò jẹ́ kankan àwọn ti gbàgbé pọ́lọ́ ló fi ránṣẹ́ kì í ṣe iṣẹ́ tiwọn wọ́n bá ń lé àwọn aláìní sẹ́yìn ẹ̀sùn mẹ́rin ẹjẹ́ àwọn jẹ tiwa náà nígbà tó yá lòdì wípé bá a ṣe ń wo kinní ẹ̀jẹ̀ á máa kó pamọ́ wọ́n ń lé àwọn aláìní kúrò wọn ò jẹ́ wọ́n débẹ̀ wọ́n bá tún bẹ̀rẹ̀ sí ń kó oúnjẹ náà ah oúnjẹ yẹn yóò gbúra wọ́n máa jẹ lójoojúmọ́ pé ẹnu ọ̀la páàní rí níjọ́ kan gèèyàn fẹ́ẹ́ lè sáré rẹ̀ ah ọlọ́run òróró isa ló sọ yẹn lẹ́nu ara rẹ̀ ọlọ́run ò lé wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lọ kó pamọ́ ìgbà tí wọ́n ń kó pamọ́ anabi isa tún wá rán wọn létí wípé ah ìtọ́lọ́wọ́ bá mọ̀ sọ tó sọ pé kọ́ lọ́lọ́wọ́ إني منزلها عليكم قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين faman yakfuru ba'du minkum ẹni tí ò bá lè tẹ̀lé májẹ̀mú tọ́lọ́wọ́n bá fi lélẹ̀ nígbà tó ń bá sọ̀ ọ́ kalẹ̀ fún yín ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá ní òun ó mọ̀ fi ìyà kan jẹ́ ìyà yẹn àdáàbá ó ṣe ní nẹ́kírà kò sọ́rú ìyà yẹn ọlọ́run bá wọn fi pamọ́ ìyà kan bẹ tóun ó fi jẹ àwọn tó bá ṣe bẹ́ẹ̀ láàá àdébọ̀ ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ó ti wá wìn wọ́n sí anábì Ìsá ń pariwo wọn ò gbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn tí wọ́n wá jáwọn èèyàn ńláńlá ni wọ́n ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ àfáàní wọ̀dọ́kọ̀ fàkánù wọ́n wá ń jàǹbá àwọn aláìní lórí oúnjẹ náà wọ̀dọ́kàrú wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ ń kó oúnjẹ yẹn pamọ́ wàrọ́fà úlígàdín wọ́n wá ń sọ pé ọ̀la àwọn tún jẹ̀yẹn lọ́la tí ò bá tún sí lọ́la àwọn kí láàfi ju mẹ̀kúnnù lọ tí ò bá ti sí lọ́la yẹn kán tún bá ń lè tàwa ni láàfi lè mọ̀ pa ló fi dẹ́pọ̀ àwọn olówó gbogbo oúnjẹ tó yẹ kí mẹ̀kúnnù àwọn ti kó pamọ́ lábàá ni epo fẹ́ wọn o epo yẹn ò tí ì wọ́n ṣùgbọ́n èdè lè wọ ẹ̀ níbàámọ́ nítorí ó ń ṣẹlẹ̀ nìyẹn jẹ́mọ́ àwọn tí wọ́n ṣerú eléyìí lánàá àfọ àwa Ammar bunu Yasir ó ní kí ni tọ́lọ̀ ń ṣe fún wọn fàmúsìkú kírọ́dà táwọn wà khanazir ìyàtọ̀ lọ́n fi jẹ wọ́n ni pé ó sọ wọ́n di ọ̀bọ ó sì sọ wọ́n dẹ̀lẹ́dẹ̀ ẹ̀kọ́ lọ́n ti sọ pé ọlọ́run ò tí ì sọ ìran kankan dọ̀bọ kò sọ wọ́n dẹ̀lẹ́dẹ̀ rí ṣáájú tiwọn àwọn ẹni yẹn wọ́n kàn jí inú lé lẹ́nu wọn bá gùn ìrú yọ̀ ń di wọn wọ́n bá dẹ̀lẹ́dẹ̀ náà bá dọ̀bọ ìyẹn náà ń pè ní alimọ́síkò àwọn tó lọ́n mọ̀sáká wọn ọlọ́run sọ wọ́n di ẹlẹ́dẹ̀ ó sọ wọ́n dọ̀bọ. anábì yìí sábà jókòó kan àwọn ẹlẹ́dẹ̀ kan bá ń sáré bọ̀ àtàwọn ọ̀bọ wọn bá ń tọ́ bọ̀ anábì ah, yìí sábà ah, lágbájá ọmọ lágbájá àwọn èèyàn wá wò pé bóòlù anábì yìí sá ṣe mọ̀ lágbájá ọmọ lágbájá tàmẹ̀dó ọmọ tàmẹ̀dó ah, ẹlẹ́dẹ̀ bá mi rí bá mi rí anábì yìí sá ní pẹ́tọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ti ṣe o àwọn olówó inú yín àwọn ọlọ́rọ̀ inú yín ẹ̀rù tọrọ wọn já sí o àwọn olówó nàìjíríà báyìí wọn wá sí pẹ̀lẹ́ káwọn náà máa dẹ́lẹ́dẹ́ قال وقال الله إني منزلها عليكم قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين ìgbà tó wá ìbéèrè tí ó wàá wáyé ń bẹ̀ ṣé àwọn ẹlẹ́dẹ̀ táwọn ń rí yìí àtàwọn ọ̀bọ táwọn ń rí yìí ṣé àwọn náà ni kọ́mọ́ ìpá àwọn náà ni wọ́n ń bímọ àrọ́mọdọ́mọ wọn náà ni wọlé yìí tá à ń rí là tọ́lọ́run bá bínú sáwọn ìjọ kan tó bá sọ wọn di nǹkan kan ọlọ́run pa wọ́n rẹ́ kì í ṣe páwọn ẹlẹ́dẹ̀ ti ń bẹ tó pé tí ò bá tí ì máa bẹ ni a ṣe mọ pẹ́lẹ́dẹ̀ ní jẹ́ tọ́bọ̀ ò bá tí ì máa bẹ ṣáájú kọ́lọ́run tó sọ wọn dọbọ a ṣe mọ̀ pọ́bọ̀ lọ́lọ́run sọ wọn dà solóbi jẹ́ pé àwọn tí wọn ń sọ wípé orí wọn lọ́bọ́ ti bẹ̀rẹ̀ láàárá ọ̀bọ ti ń bẹ ṣáájú kọ́lọ́run tó sọ wọn dọbọ ẹlẹ́dẹ̀ ti ń bẹ ṣáájú kọ́lọ́hún tó sọ wọ́n dẹlẹ́dẹ̀ ìgbà tọ́lọ́hún wá sọ wọ́n dẹlẹ́dẹ̀ láàrin àsìkò yẹn náà kò pẹ́ ọlọ́run bá pa wọ́n rẹ́ wọ́n kú ẹnu tọ́lọ́hún kàn fẹ́ jẹ́ àmọ̀ náà ń bẹ̀ yẹn ni wípé kò sí ìyà tóun ò lè fi jẹ ẹni tí ò ṣe tọ́lọ́hún kò sẹ́sìn tóun ò lè fẹ́ ẹni tí ò ṣe tọ́lọ́hún tóun ò lè fi ṣe ọlọ́mọ fi wá ṣẹ̀sìn kí ni nǹkan tó fa ìbínú ọlọ́njẹ̀mọ́ látara tí wọ́n béèrè níbo ló padà wá kángun sí ìyà náà ni anabi isa sì ń sọ fún wọn nígbà tí wọ́n ń béèrè kí ló ní ó ní taqullah ẹ mọ̀ bẹ̀rù Ọlọ́run in kuntum mu'minin tẹ bá bẹ̀rẹ̀ tẹ bá jẹ́ni tó gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ló fi jẹ́ wípé èyí sọ pé Ọlọ́run ń ṣèyanu kan wá ò lè rí gbà ló jẹ́ gbogbo àwọn tí wọ́n ń pè pé iṣẹ́ ìyanu bó jẹ́ jẹ́ wípé ìtàn ń pè ní mírèkù òun náà ní nǹkan tí èyí ṣẹlẹ̀ lójoojúmọ́ ní ti ń jẹ́ mírèkù nù tó bá ti di pé ẹ tún máa bọ̀ èyí tó ṣẹlẹ̀ nígbàdàn kékeré ni èmi ò tún ṣẹlẹ̀ lákùn kì í ṣe mílẹ̀kùn mọ́ nìyẹn tó bá ti ṣẹlẹ̀ lójoojúmọ́ jama oòrùn ló yọ yìí tá à ń rí lójoojúmọ́ mírèkù ni ṣùgbọ́n gbà tó di dojoojúmọ́ kì í ṣe mírèkù mọ́ abẹ́ẹ̀kọ́ òṣùpá ó ti ń yọ lójoojúmọ́ kì í ṣe mírèkù mọ́ torí pé nǹkan tí a rí tó pé ẹ̀ẹ̀kan tí ò ṣẹlẹ̀ rí ìyìn tó ń pè mírèkù nìyẹn bẹ́ẹ̀ máa bọ̀ olóyún ọjọ́ pípẹ́ bí ogún òun la tú sílẹ̀ a tún tú sílẹ̀ lẹ́ni náà tó bá tó dọ̀tún la tún tú sílẹ̀ tó bá tún di jọ́mẹ́rin àrùn ìyẹn ò ṣe mírèkù mọ́ mírèkù kọ́ ń pè yẹn mọ́ tó bá kàn fẹ́ dẹ nìkan láàmúgbó ẹjọ́ ẹ fún mi ní definition mírèkù ibi tó bá ti ń define rẹ̀ ibi tó ọlọ́run ti dàrú nìyẹn torí pé definition mírèkù kò gbúdọ̀ jẹ́ ojoojúmọ́ nǹkan tó ṣe pé ríálé ọ̀kọ́ ni tẹ́ pé yóò kàn sàdédé ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan once in a while wọ́n bá ti dọ̀rọ̀ pé ìwọ náà dìde lẹ́nìí àtẹ̀yí tí ń lu aago kiri àdúgbò iṣẹ́ ìyanu yóò máa ṣẹlẹ̀ yóò máa ṣẹlẹ̀ lójoojúmọ́ àánú kìí ṣe ìyanu nìyẹn mọ́ tó bá ti dojoojúmọ́ òun èyí ò tún ṣe ìyanu mọ́ látara àdìẹ lẹ́yìn ìmọ̀ béèrè àwọn nǹkan yẹn bígbà téèyàn ń kọ lẹ́tà sí yà ni àwọn tó béèrè ẹ̀ náà àwọn ọmọ lẹ́yìn ànábì yíṣá níbo lọ́padà já sí wọ́n di màálù wọ́n dẹlẹ́dẹ̀ ni wọ́n yìí tó dọ̀bọ̀ kọ́lọ̀ kó sànù wa kó sọ wa ń bẹ̀ náà. وإذ قال الله يا عيسى ابن مريم أنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب ìgbàlọ́rọ̀ wọn bá mi yanjú ọ̀rọ̀ àwọn tí wọ́n ń béèrè tábìlì tó lóúnjẹ nínú láti sánmà tọ̀rọ̀ tí wọ́n yanjú àwọn tí wọ́n á dojú ọ̀rọ̀ kọ Ìsá ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tọ́lọ́run ó bi ànábì Ìsá nìyẹn ẹ rí wípé lókè àyà yẹn yawma yajma'u Allahu ar-rusul ọlọ́run ní ẹ lọ níjọ́ tóun ó kó gbogbo àwọn òjíṣẹ́ jọ gbogbo wọn ní ó lọ́wọ́ wọn ìbéèrè bi ọmọ Maryam alayhi salatu wa salam ni ṣùgbọ́n in tí ó ṣẹlẹ̀ níjọ̀gbọ́n dalẹ̀ kíámà lọ́lọ́wọ́ bá ń sọ fún wa ìgbà tọ́lọ́wọ́ bá yóò máa sọ fún ànábì Ìsá tó bá níjọ̀gbọ́n dalẹ̀ kíámà Ìsá ọmọ Maryam anta qulta linnas ṣé rẹ̀ ló ń sọ fáwọn ènìyàn nígbà tó wà láyé. ṣé wọ́n ló ń sọ wípé yítakìdún ní ẹ̀yìn èèyàn ẹ mú mi wà ummiya ẹ èmi àti ìyá mi ẹ má wa méjèèjì lọ́lọ́run mi ń dóni ńlá lẹ́yìn ọlọ́run ní ṣèwọ ṣèwọ ló sọ fún wọn subhanallah anabi ọlọ́run nìyẹn jẹmọ lọ́lọ́run ó pè gúnlẹ̀ báyìí ní ọmọ bílẹrì ìwọ wá ní wọn ṣe wù ìwé máa ṣe sinna lọ tó bá rí tó gbẹ̀ndé tọ́lọ́run bá bí ọ pé lọ́dọ̀ òfin sinna ní kó bí mi ní kó bí mi kó bí mi léèrè ń fún lẹ́sìn ṣe é mọ̀ wípé jẹmọ́ àbọ̀rọ̀ yẹn ṣe pa wá lẹ́rìn ohun tẹ́ bá bá wọn bí náà ti ń sọ ah, ẹ mọ̀ ní àbí ẹ̀yìn ìtún ní nǹkan míì yàtọ̀ sí ọlọ́run kan yìí náà ni ẹlòmíì ó sọ ìtọ́jú yẹn lọ bọ́lọ́n bá dájọ́ pé wọ́n sọ ọ́ sí náà bọ́lọ́n káì òtún bẹ́ẹ̀ ọmọ kò fẹ́ràn táwa ni ọlọ́run bá ní tán ọ̀dà mo ti jú ẹ tọ́ ọ bá lẹ́ni tí ń tàn ọ́ jẹ bẹ́ẹ̀ ìtànjẹ yẹn jọ gbèdà àlìkìyàmọ yóò lágbára o yóò lágbára o anabi ọlọ́ni ẹ̀yin sọ ọmọ mariam ẹ̀wù gbogbo ọlọ́run ṣe ròyìn ẹ̀ wàjíyàn fi dúníà wàfílẹ̀ akérèdì minal muqarrabin ẹni yìí ní láyé níjọ́ pé ìbí alikiyama inú àwọn ẹni tó súnmọ́ lọ gbẹ́gbẹ́ kí ni síbẹ̀síbẹ̀ ọlọ́run ọba ní àáńtà. àáńtà kúndà lè ná ṣe tágìdán. ọlọ́run ọba ní Isa ọmọ Mariam àáńtà ṣé wọn náà ní sẹ́nu rẹ̀ gbà á ṣé ló ń sọ fáwọn ènìyàn láyé ìtàkìdúnì wa ummiya ilahayni min dunillah ṣé wọn ló ń sọ pé yín èèyàn ẹ sọ èmi àti ìyá mi ẹ sọ àwa méjèèjì dọ́lọ́hún lẹ́yìn ọlọ́run ní ṣé ló wí bẹ́ẹ̀ Mariam mímọ́ ìyá ọlọ́run àbí wọn èwí bẹ́ẹ̀ òun nìkan gan eré àwọn kan bẹ eré Maria báyìí ẹ̀rí wọ́n bá kọ́ wọnú teri kọ́ tẹríba fún báyìí náà eré kí wàá ní ìyàtọ̀ láàrin àwọn tó ń gbèrè kalẹ̀ gbogbo tó gbáyé ẹ̀ kìnnìkà is God kìnnìkà is Lord ní tẹ́lẹ̀ ó ti di is God ọlọ́wọ́ bá yóò bí í sálẹ̀ èrè ẹ̀wọ̀n àtàfẹ́ dá sọ́run ànẹ́bí ọlọ́run wọ́n lọ́wọ́ bí léèrè bẹ́ẹ̀ níjọ́ náà nígbà tọ́lọ́run bá sọ eléyìí Ànábì Ìsá ò ní mọ tí ó wí gbólóhùn tí ó jáde lẹ́nu ẹni subhanak tító fún rẹ̀ ọlọ́run mímọ́ fún rẹ̀ ọlọ́run in tí ó kọ jáde lórí ahọ́n rẹ̀ ní ẹgbà à ń takùlítà lè náà takùlítà lè bada abi tasbih intanẹbi isa fi bẹ̀rẹ̀ ó kọ sàfọmọ fọ́lọ́run níbo kí ló ń jẹ subhanak tító fún rẹ Ọlọ́run mímọ́ fún Ọlọ́run ọba ma yakunu li kò tọ́ sí mi ta ló bí mi ma yakunu li kí ni mo já má gbogbo bí ọba lè tu dé ma li kí ni mo jẹ ta ah, bó o ní kí ni kí ni ń sọ pé mo jẹ yó. ما يكون لي أن أقول ما ليس لي بحقي bó o ní í ṣe wá máa sọ mọ́lẹ́ ìsàlíbi hákì ntí ń lẹ́tọ̀ọ́ sí torí pé uluhiyya ìjọlọ́hún ọlọ́run nìkan lónìí kò sẹ́nìkan tó tún lẹ́tọ̀ọ́ sí gbogbo ẹni tó bá papò mọ́ra rẹ̀ yóò parẹ́ láyé yóò parẹ́ láyé kìyàmà anabi isa ya sáyà ọlọ́run subahának títọ́ fún rẹ̀ mímá kọ́ máa jẹ́ tìrẹ ọlọ́run máa yá kó nù lẹ́ kò mọ̀ tọ́ sí mi kí ni sọ pé mo jọ yó tí ń fi wá máa pè mára mi máa lẹ́ ìsàlẹ̀ ibẹ̀ ha ń tí wọn ò lẹ́tọ̀ọ́ sí ìyá tó bí mi gan ò lẹ́tọ̀ọ́ sí gbogbo ayé gan ò lẹ́tọ̀ọ́ sí gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣáájú kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí bó ní ṣe wá máa sọ bẹ́ẹ̀ anabi isa ó wá ń bẹ̀rẹ̀ sí wá ń kí ọlọ́run ó ní àà nkúlítù kúlítù húhú ọlọ́run tí ń bá tiẹ̀ sọrú ẹ̀ nǹkan tó kórè tó hó nígbà pẹ́ mi anabi isa ti ń bá sọrú nígbà tí mo ń bẹ láyé fakọ̀dé alẹ́ ń ta ṣèbí wọ́lọ́ mọ̀ ṣèbí ọmọ ìbéèrè tó ń bi mí yìí má dán mi wo tí bá sọrú ẹ̀ ìwọ ọlọ́run tó dá mi ọmà ẹ̀wọ̀n tá ànábì yìí sọ fi bọ́ rẹ̀ jọ̀gbọ́n di alikiyama ó tún fọ ọlọ́run sẹlẹ̀rì pẹ̀lẹ́ ọlọ́run tó bá ṣe pé mo sọ ní ṣèbí wọn náà mà ṣèbí wọn ọlọ́run tó bá ṣe pé mo wí bẹ́ẹ̀ pé kán pè mí lọ́lọ́run àbí kán pè mí lọ́mọ ọlọ́run àbí kán pè yá mi lọ́lọ́run fàkọ́dé alimuta ṣèbí wọn ọlọ́run ọba gbogbo ẹ̀ ló yí ọ kí n tó dá yìí ó mà nígbà tí mo ń bẹ láyé o mọ̀ ìgbà tó gbé mi lọ sánmọ̀ o mà ìgbà tó tún dà mí padà sáyé o mọ̀ ìgbà tó tún pa mí gbogbo ẹ̀ ló mà tí n bá wí bẹ́ẹ̀ rí ní gbogbo ìgbà mo ń bẹ láyé fakọ́dẹ̀ àlèmúta ìrẹ́ ọlọ́run ọba ó yí ọ ó sì mọ̀ jù mí lọ. tí mi ò bá wá wí síta ṣùgbọ́n nínú ẹ̀mí ni mo ti ń wí ta lámú máa fi ìnáwó sí ìṣepótúmọ̀ tí ń bẹnu ẹ̀mí mi subhanallah ẹ wà nábì Ìsá tí n bá wí jáde ṣùgbọ́n mo fẹ̀mí wí tá a lámú máa fi iná kú sí ṣebí wọ Ọlọ́run o mọ tí ń bẹ nínú ẹ̀mí èyí tí mi wí jáde gbogbo ẹ̀ lóye Ọlọ́run. èmi ò sì má kọ̀kọ̀ rẹ Ọlọ́run mi ò mọ̀ mi ò mọ̀ tó pamọ́ lọ́dọ̀ rẹ Ọlọ́run kò yé mi ẹwà níbi Ìsá táwọn èèyàn sọ̀dọ̀ lọ kọ̀kọ̀ rẹ Ọlọ́run kò yé mi mi máa fi tó bá fi mọ̀ mí kàńtà aláàmúlẹ̀ torí pé rẹ ọlọ́run wọn bá aláàmù kò sọ pé álímù aláàmù ọlọ́pọ̀lọpọ̀ mímọ̀ ló jẹ́ nípa gbogbo tó bá pamọ́ kò sí nǹkan kan tó pamọ́ fọ́lọ́run ẹ̀wọ̀n tánàbí Ìsá fi yọ rẹ̀ bó sì ṣe wíhun ọlọ́run bá sì yọnu sí ó yẹ pẹ̀rẹ̀ rẹ̀ níwájú ọlọ́run ọwọ́ à ń bẹ lọ́n ọlọ́run tó bá kó possible tó bá lè ṣe nǹkan báyìí ah o bá ń bẹ lọ agbọ́dọ̀ rà o yẹpẹrẹ rẹ níwájú ọlọ́run anabi ó máa bẹ lọ pé Allahumma inni da'ifun anabi ó ní ọlọ́run mi fakọ́wì ni ọlọ́run sọ mí dalágbára wà ọlọ́run ọba ẹni ni mí sọ mí dẹni aláìmọ̀kan ni mí sọ mí do ní aláhùnmá inni fakirun fa agnini ọlọ́run aláìní ni mí sọ mí dọlọ́rọ̀ nínú àwọn àdúrà kánẹ́bí máa ń ṣe ni jẹ́mọ́ ẹja lọ wá nípa àwọn àdúrà nẹ́bí àdúrà yẹn pọ̀ kọjá kódà ò lè ronú àdúrà táwọn àdúrà tánẹ́bí ṣe. látara àdé eléyìí gbogbo àdúrà téèyàn bá ń ṣe gbólóhùn kò jẹ́ nǹkan kan ó gbúdọ̀ máa hàn bọ́ ọ bá ń bẹ lọ. Ànábì Ìsá wá sọ gbólóhùn yìí nítorí pé gbólóhùn yẹn nígbà tọ́lọ́wọ́n bá ń sọ ó ń bẹ nínú àwọn àfonímọ̀ tẹ̀síìrì wọ́n nígbà tọ́lọ́wọ́n bá sọ pé a'anta qulta linnasi takhiduni wa ummiya ilahayn wọ́n lára sì sàn ní sámà ara sàn ní sámà kì í ṣe pé wí bẹ́ẹ̀ o ṣùgbọ́n làwọn bá ní sọ wí bẹ́ẹ̀ ara sì sàn ní sámà wọ́n ní sáwọn gbà níbi tó pé subhanak subhanak ó ń bẹnu àwọn àfonímọ̀ tẹ̀síìrì tán sọ bẹ́ẹ̀ torí pọ́lọ́ wọn ọba náà kulẹ̀ ti sọ nínú suratul Maryam tọ́lọ́ wọn bá ń sọ fún wa pé gbólóhùn kéèyàn lọ́lọ́run ló ma àbí kéèyàn ó pẹ́ nìkan lọ́lọ́run sẹ́mọ́ fẹ́ẹ́ lè fàyà nígbà tọ́rọ̀ bẹ́ẹ̀ bá jẹ́ lórí ahọ́n àwọn ènìyàn náà ọlọ́run bá ní wa kọ́ọ̀lù tẹ́kẹ́sẹ̀ Allah rahman walada ọlọ́run ní àwọn ènìyàn kan wọ́n ń sọ lérí ahọ́n wọn pẹ̀lú ẹnu wọn wípé ọlọ́run ọba takadá Allahu walada bọ́lọ́run ọba ti sọ ẹnìkan dọ́mọ ó ti fẹ́ ẹnìkan sọ ọmọ náà àwọn ẹ̀dẹ́ ẹ̀. lakọ́dí ìtún ṣe ẹ̀dá ọlọ́run ọba ni ẹ ti gbé nǹkan tó burú wá ọ̀rọ̀ tó lágbára nǹkan tó le òun ló jáde lórí ahọ́n yín pẹ̀lú gbólóhùn pọ́lọ́hún mẹ́nìkan lọ́mọ. ọlọ́wọ́n ọba ní zakadu samawati yatafattarna minhu ọlọ́wọ́n ọba ní sánmà bó ṣe tó ó fẹ́ lè fàyà nítorí gbólóhùn náà. wàtá ń ṣọ́pọ̀ àwọn ọ̀gá wàtá wàtánṣákò àrídò wàtàkìrò lìjìbáàlù ọlọ́wọ́ bá ní wàtánṣákò àríd ilẹ̀ fẹ́ẹ́ lè pín kó fàya nítorí gbólóhùn náà wàtàkìrò lìjìbáàlù hadan òkè bó ṣe tó yẹ gbogbo ẹ lè kú dànù nítorí kíni àńdà. àǹdá olèrànmánì wàlàdá lérí wípé ẹ̀pàpè mọ́ra ọmọ mọ́lọ́wọ́n ọba ọlọ́run ní gbogbo nta ṣẹlẹ̀ yẹn ó fẹ́ lè ṣẹlẹ̀ nígbà tí irú gbólóhùn bẹ́ẹ̀ bá ń jáde lórí ahọ́n ọmọ ànábì ádámà. wàmẹ́ ẹ̀ńbọ́nmi lọ́rọ̀mẹ́ni ọlọ́wọ́ bá ní wà máa ń bàgí rọ́ọ̀mẹ́ni kò tọ́ sọ́lọ́wọ́ bá bó níkẹ́ gbogbo ayé àyàtàkìdá wàhálà dàn kó wá fẹ́ sọmọ kò tọ́ sóhun kẹ́yìn ó bímọ ló yẹ torí pé nù dídá fi ń bímọ ọlọ́run ò bùkátà kankan bẹ́ẹ̀ ká bímọ láyé torí tá a bá tí àgbà bá dé tá a bá lè ṣe wàhálà kọ́mọ ó lè tọ́jú wa jẹ́mọ̀ sọ́lọ́run ó darúgbó ni tá a bá sí láyé má kọ́mọ ẹni ó lè rọ́pò ẹni ó lẹ́nu kí fi bímọ tó wá ṣe pé ó tọ́ sọ́lọ́n ọlọ́run ní wàá máa yan bẹ́rẹ̀ rahman kò tọ́ sóhun ọlọ́run ọba kóhun ọlọ́run wá mọ́ ẹnìkan lọ́mọ tá a fẹ́ fi sọmọ nínú gbogbo ẹ̀dá sẹ́dá àtẹ̀yàn ni àbí tàlejànú àbí ti àbí ẹranko àbáwọn ẹ̀dá míì tẹ̀ tiẹ̀ mà tá a fẹ́ mú nínú wọn bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ bá sọ pé nìkan lọ́mọ ọlọ́run níta ń sọ indirectly ó náà ni pé èèyàn lọ́lọ́run tó bá bí ni la gbúdọ̀ tó bá ṣe pé èèyàn lọ́lọ́ jẹ mọ́ ẹ wo bó ṣe ń darí ayé ṣé èèyàn lè darí ẹ̀ bẹ́nìkan bá lóun ọlọ́run ìyẹn bàbá rẹ náà ajẹ́ pé èèyàn bàbá ẹ tó bá ní kì í ṣe èèyàn ajẹ́pọ̀ lè ní ọgbà ni ọlọ́run gbogbo ayé kò ní ṣẹ̀ṣẹ̀ pè yín ẹ máa jẹ́rù òun ọlọ́run ẹrú sìn tó yẹ pé ẹ̀ ń sin ọlọ́run ẹ̀ ń tẹ̀ láṣẹ òun ọlọ́run lérílẹ̀ ẹ máa jẹ́ bẹ́ẹ̀ rahman lòun ọlọ́run òun ó kò dìgbà tẹ́ ẹ bá pèrè lọ lọ́mọ tó gbogbo ohun tí ń bẹ ní tó bá di jọ́gbìn alikiyama ati rahman abudan gbogbo wọn wà á bọ́lọ̀ ńlẹ́rú gbogbo ẹ̀dá pátápátá oníkálukú ó dìde wá bọ́lọ̀ ńlẹ́rú ọlọ́ni abidan. Eh? ọlọ́wọ́ bá nítorí pé mo mọ iye nǹkan gbogbo yín ọlọ́wọ́ bá ní mo mọ iye nǹkan gbogbo yín mo sì ti kàn yín. lérí lélérí òjé orí pátá gbogbo yín mo mọ mo mọ yín mo mẹni tó bí yín mo mọ àsìkò tó lò láyé mo mọ ohun tó jẹ mo mọ ohun tí ó jẹ ọ mo mọ ohun tó mu mọ iye omi tí ó mu mo mọ iye mímí tó mẹ. ara ní ìwé àbúrò ẹ̀sán ń dọ́ ọlọ́wọ́n bá ní mo ti so nǹkan gbogbo nǹkan nípa ẹnìkọ̀ọ̀kan ẹni tí ó kọ̀kọ́ wáyé ẹni tí ó kàn yín ká iye èèyàn tí ó máa wà láyé lójúmọ́ kọ̀ọ̀kan. àkọ́dá aṣọ ohun wà á wà á dá iye èèyàn tí ó wà láyé lójúmọ́ kọ̀ọ̀kan. ẹni tí ò ní rí tóòrùn ń wọlé yìí tí ò ní wọ̀ lójú ẹ̀ tó sì ń bẹ̀rẹ̀ ọmọ èèyàn tí ó dìjọ́ kọ̀ọ̀kan ọlọ́run bá ní gbogbo ẹ̀ ni mo máa. wàkúlùmù àti yọmọlìkì yá mẹ́tì fàrídà gbogbo yín pátápátá lọ́kọ̀ọ̀kan ni kó wó rojọ́ níwájú ọlọ́jọ́ gbogbo àlìkìyàmà bó ti wùlẹ̀ kẹ́ẹ̀pọ̀ tó. faridan lẹ́yọ kọ̀ọ̀kan kò ní sọ́lọ́hún àwọn àfọwọ́nìmọ̀ tẹ̀sí ni wọ́n wá gbé ọ̀rọ̀ yẹn wò wípé iye wákàtí mélòó náà lọ́wọ́ àfihàn ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan a ní ẹ ti gbàgbé ní pọ́lọ́wọ́n ọba ní sẹ́ríhùn lìhìsáàb ọlọ́wọ́n ọba ọba tó yára ní níṣirò gbogbo ẹ lásìkò àsìkò wérété náà ni ọlọ́wọ́n ti ṣe gbogbo nítorí pé kì í sọ̀rọ̀ ọpá àmọ́ lagidi àmọ́ sọ my lord mi ò jẹ̀bi pẹ̀lú àlàyé kò sí yẹn ń bẹ̀ ọ̀rọ̀ àlàyé o torí wípé bó o ṣe tó ṣe pátá náà ti kọ́ ó ń bẹ lọ́rùn ẹ gbogbo ẹ ó ń bẹ lọ́rùn ẹ bọ́lọ̀ ń bá tó wá fẹ́ ṣe bó ti tó yóò wá máa ní lágbájá ó jalè ó yá ọwọ́ sọ̀rọ̀ ọwọ́ rẹ̀ wá máa sọ̀rọ̀ ọlọ́ni yọmọ náà tó mọ́ aláfọwá ihim wàtúkálímùnà àìdíhim wàtàṣáàdù àrèjọ́lọ́hún bímá káànú yàkísìbọ́n ọlọ́run ọba ní aliyahuma nakhtimu ala afwahihim níjọ́ náà aliyahuma alifu aláàmù ti ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ìjọ gbọdọ̀ alikiyama ni nakhtimu ala afwahihim á di ẹnu wọn pa á ti kọ́kọ́ máa sọ̀rọ̀ sùmọ́gbà tó bá yẹ lọ́dún ó ti yẹn pa wa ayé àwọn àmọ́ ẹni kọ́wọ́ wọn máa sọ̀rọ̀ wàtàṣáàdù àrẹjọ́lọ́hún bímọ kàánú yà kése ẹsẹ̀ wa máa jẹ́rìí sí ti gbogbo ibi tó rìn dé láyé yóò máa jẹ́rìí pé òun ló fi rìn lọ́bẹ̀ wọn náà máa sọ báyà wọn ọ̀la àbó ni olówó ló ṣe wọ náà tí wọn náà ní lọ yóò wá máa jẹ́rìí sí njọ́ náà kò sáàyè rọ́ aláwọn lágbájá ọmọ lágbájá ó láyé bẹ́ẹ̀ ni ó ṣe sìnà bẹ́ẹ̀ ni ó ṣe gíní níwájú ta ló ń sọ pé mi ò jẹ̀bi pẹ̀lú àlàyé àlàyé wo ní bẹ́lẹ́nu ẹ yín tó ṣe pé gbogbo bá a ṣe ń ṣe wọ́n ń kọ́ máyà alifasu mi ń kọ́ ọ́lẹ́ ilé aládé rọ́kìbù náà tọ̀tún bẹ tàlàfíà ń bẹ gbogbo ẹ̀ ni wọ́n ń kọ́ sápamọ́ tilẹ̀kùn mọ́rí tún paná wọn ò kó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ so kò ná ní ọlọ́run lára rárá lórí bí ó ṣe ṣèṣirò kó wá ṣùgbọ́n nínú àánú ọlọ́run níjọ́ náà àwọn kan bẹ tó bá ti dé ọlọ́run ní pé ẹ̀yin sàmọ̀ lọ́rọ̀ náà ẹ̀yin mọ́ àá ah, láti mọ́ ẹ̀bí ẹ̀yin ẹ̀yin mọ́ ọlọ́run ṣùgbọ́n ṣe rẹ̀ ṣòro ṣe ó ṣòro ṣe láì ẹni tó bá fẹ́ ṣe ayé òbí ṣe yẹ̀yẹ́ wọn sọ pé kò ríta wọn ní kò lajú wọn ni ah ó sì wà lọ́fíìsì náà láti ẹjọ́ yìí ní ọkọ̀ rẹ̀ padà yìí àwọn yẹn ni báyé bá ń bàjẹ́ òun ò nítorí ẹ̀ bàjẹ́ anábì wa sọ yìí àwọn èèyàn yẹn sallallahu alaihi anábì ní la yastarqun àwọn òyìnṣẹ́ ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ á máa di nǹkan kan mọ́ra kiri torí kán má bàa kú san rí gbogbo ẹ̀ ẹni kankankan wọn ò sírú ẹnu ṣèṣe wọn wàláyà tẹ̀tọ́ yarun àwọn kì í fẹsẹ̀ kọ kí wọ́n ní ah ẹyẹ tí ń fò lọ yẹn ó ti sọ kankan àwọn yìí ṣe bẹ́ẹ̀ anábì wa sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa wọn wa ala rabbihim yatawakkalun ọlọ́run náà máa ń gbára lé lórí tí wọ́n lè ṣe wọ́n tún gbára lọ́lọ́run torí pé a lè sọ mọ́bẹ́nà kọ́mùdátì àìní wọ̀ntì bá ti á yóò yẹ̀rọ ọ̀làwọ̀mí halẹ̀ ìlà halẹ̀ yóò yẹ̀rọ ọ̀làwọ̀mí halẹ̀ àbíkẹ́yìn sáà máa kó gbọ́ ọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run kò sí kankan tó dájú ń bẹ̀ èyí tó dájú nípa kù ṣùgbọ́n pé mo fẹ́ jẹ́ lágbọ́n mo fẹ́ jẹ́ báyìí mo fẹ́ jẹ́ báyìí bóyá ni jẹ́ kí n lọ kọ́ṣẹ́ báyìí bóyá mi náà lè jẹ́ báyìí bóyá mo lè jẹ́ báyìí ni jẹ́ kí n lọ kàwé kí n lọ rí di mẹ́rìsìn bóyá mo lè lówó jẹ́ kí n lọ ṣe nǹkan báyìí bóyá mo lè jẹ́ báyìí òun ni bóyá ni jẹ́mọ́ ẹ̀já ògbó tá à ń ṣe láyé jẹ́ kí n fẹ́yàwó bóyá mi náà lọ́mọ láyé bóyá ni tọ́lọ́mọba wa ni kí bóyá kó dòdòdò ọba wa bímọ kí ṣe gbogbo kì í ṣe gbogbo ẹni tó ṣiṣẹ́ tó ṣe wàhálà ló lákòjọ ìwọ náà mọ ẹni lẹ́mìí jẹ́ kémi náà lọ ṣiṣẹ́ bọ́yá tèmi náà bá ṣiṣẹ́ bóyá èmi náà lákòjọ jẹ́ kémi náà lọ kéw bóyá tí n bá kéw bọ́yá èmi náà lè jẹ́ àfà lóòbí jẹ́ pé gbogbo ohun tá a bá ń ṣe bọ́yá ṣùgbọ́n èyí tó dájú ní pàkó ìyẹn dájú pàfà yẹn lẹ̀ ṣùgbọ́n èyí tó wá dájú yẹn gan ló wá fúyẹ́ lẹ́mìí wá èyí tó wá yẹ pé bọ́yá gbogbo ẹ̀yẹn náà ló wá tóbi nínú ẹ̀mí òun ló tóbi nínú ẹ̀mí ìntẹ́dà ti fẹ́ ṣe tán kó kù ṣẹ́jú kan tí ó ṣe báyìí tọ́lọ́n bá ní kò ní ṣe kò ní ṣe ẹni tó fẹ́ jẹun wọ́n ti bomi ìsinwọ́ ó ti bu òkèlè ó ti fi run ọbẹ̀ ó ti gbé sẹ́nu ṣùgbọ́n lọ́ni ò ní jẹ́ ẹ̀ lóbi jẹ́ kí gbogbo ẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà kọ́ mu dátì àìní wàǹtí bá àti a yorùbá yìí rọ̀lá òmìn hàlẹ̀ láàrin ká dijú káyà bá nǹkan ó sì yí padà lóbi jẹ́ pé kò sí ìjàkín ní dòdò èyíkéyìí tọ́lọ́ bá tari sí ọ kó o sì tún máa dá sunkún ní kọ̀kọ̀ kó o máa bẹ lọ kó o máa sunkún sọ́lọ́ pé ọlọ́mọ ṣàánú mi tóyìn bá ń rò ó bẹ́ẹ̀ jẹ́mọ́ èyàn ò ní gbéraga èyàn ò ní ṣe mọ́tómọ́tó ìtàfi dáalé lérí tẹ̀síìrì lẹ́nìí a fẹ́ mú ìṣẹ̀lẹ̀ méjì kan wá kó lè máa jẹ́ kọ́ fún gbogbo akóńkálukú lè ṣe pẹ̀lẹ́ èyíkéyìí nínú tọ́lọ́run bá kó tì ọ́ ṣe pẹ̀lẹ́ má gbéraga má ṣe mọ́tómọ́tó torí pé ọlọ́run ọba tó fún ọ láàrin kó dijú kó yà yóò gbà ó sì ní jẹ́bẹ̀ mọ́ wọ́n sọ̀rọ̀ arákùnrin kan pòfẹ́sọ̀ ni ẹ wo iye ọdún téèyàn ó lò kó tó di pòfẹ́sọ̀ kí wá ṣe pòfẹ́sọ̀ ti nàìjíríà ní gbogbo ayé ni wọ́n mọ̀ á wọ́n ní wá ń lọ ọjọ́ kan wà ní ọkọ rẹ̀ kò sáré sàdédé ọlọ́run ló máa ń tọ́sẹ̀lẹ̀ ọwọ́ rẹ̀ sáko ní títì bó ṣe lọ́ọ́ fọkọ̀ kọlu kíkan nìyẹn kí wá ṣe pé ásídẹ̀ǹtì kan tó pọ̀ náà kọ́dà ọkọ̀ gan ọba jẹ́ ṣùgbọ́n bó ṣe fọkọ̀ lu kí ni ó forí gbà nǹkan nínú ọkọ̀ gbogbo àwọn èèyàn tán sáré yà síbẹ̀ ẹ mọ gbọ́kọ̀ lọ asibítú kọ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ ọba bàtà àwọn èèyàn mú mọ́ ọ̀rọ̀ ọba jọ ó ti forí gbà nǹkan ọpọlọ ti dàrú ẹ wá wo ọdún tó fi kó ìmọ̀ yẹn jọ professorship láàrin ìṣẹ́jú kan mọ́ bẹ́ẹ̀ náà kan mọ́tò ti àyẹ̀lẹ́ ti àyọ̀gá yọ̀rọ̀ wa ọ̀mẹ́n halẹ̀ jama gbogbo tí wọ́n sì ń pọ́nlé lára rẹ̀ ó parí jọ náà wọ́n bẹ́ẹ̀ ṣe international conference kan wọ́n pè ní London wọn ò ní pè mọ́ wọ́n bẹ́ẹ̀ ṣe kínní kan ní senate kínní kan wọn ò ní pè mọ́ ọ̀rọ̀ yẹn ò wá gbogbo ọmọ yẹn ò ní jọra wọn mọ́ wọn ò lè fún níṣẹ́ mọ́ wọ́n sá ni pé kó jókòó kán máa fún lówó ẹ fún oníṣẹ́ tó ń kọ́ wọn ah, eh, ẹ prọfẹsà mọ ẹ máa ṣe ò lè kọ́ mọ́ mọ́ ẹ wá wòye ọdún tó fi kó mọ̀ ẹ jọ láàrin ìṣẹ́ ọkọ̀ gan ò bàjẹ́ ọkọ̀ tún ń ṣiṣẹ́ ẹni tó lọ́kọ̀ engine tiẹ̀ bàjẹ́ engine ọkọ̀ bàjẹ́ mọ bẹ́ẹ̀ náà kàn mí dá ti ní wàǹtí bá àti à tẹ̀mọ́ kìlọ̀ wá ní tó fi ń gbéraga tọ́lọ̀ ń lè gba láàrin kádìjú káyà bẹ́ẹ̀ yẹn bá ti ń ronú yẹn èyí ó ṣe pẹ̀lẹ́ lérí gbogbo tọ́lọ̀ ń bá taari sọ́dọ̀ rẹ̀ ó mọ̀ rí gẹ́gẹ́ bí àdánwò ó wà á máa bẹ lọ́hún ní gbogbo ògbà pé tọ́ ọlọ́run mọ́mọ́ fi nǹkan yìí ṣàdánwò fún mi ó wà á máa bẹ lọ́hún ọba lérí ẹ̀ ní dáńpẹ́ ní mùsùlùmí nìyẹn bainal khawfi warraja ní jẹ́ ìsìlámù nìyẹn ẹwà bọ́dà wẹ́ẹ́ ẹwà wẹ̀lómi ti bá ń sọ̀rọ̀ gbà ṣe ni ọ́ ìyálẹ́sẹ̀ àpọ̀ báyìí ẹlòmíì ń bẹ ìhàlẹ̀ gan tún ju kéwú lọ ìhàlẹ̀ ó ju kéwú kọ́lọ́n kó ṣe àánú wa nítorí àsìkò subhanakallahumma bihamdik ashhadu naam ama sọ yín lọ́la allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. yẹn ní ṣókí látòrí pé níbo ni tábìlì yẹn wà tí a bá sì ń lúbo ló sì wà mo rò pé oníbèrè fẹ́ gbìyànjú pé a lè sọ pé àwọn oúnjẹ yẹn sì ń sọ̀kalẹ̀ àwọn náà lọ jẹ́ ń bẹ̀. wallahu alam èmi ò mọ̀ ṣó ti yé bákan dàbí ẹni tí ń béèrè pé bolo pa musa wà ní ẹ bolo fi sí wallahu alam ìbéèrè lórí wípé ẹni tí ẹlẹ́dẹ̀ẹ́ tí ó bá yí lára tó bá yí lára kí ni kẹ́ni ó ṣe ọ̀rọ̀ méjì làwọn àfáà sọ lérí ẹ̀ ṣùgbọ́n kan ló tẹ̀sùn wọn jù ẹ máa gbọ́ yorùbá mi yé o tí bá ní kan tẹ̀sùn wọn jù kò túmọ̀ sí wípé nǹkan ò dáa ṣùgbọ́n pé tí a gbé nǹkan kan lórí òṣùwọ̀n méjèèjì náà ló ní wéètì ṣùgbọ́n kan tẹ̀sùn wọn ju ọ̀kan lọ so gbogbo gbólóhùn ló ní ìtumọ̀ wọn wọ́n bẹ̀rù àwọn àfáà tí wọ́n sọ wípé tí ẹlẹ́dẹ̀ bá fi ẹnu rẹ̀ yíyàn la kéèyàn ó fọ àyè yẹn ní ẹ̀ẹ̀méje àbí ó fẹnu yí abọ́ èèyàn kéèyàn ó fọ lẹ́ẹ̀méje nítorí pé ànábì sọ pé tí ajá tó bá kẹnu bọ nǹkan àlò wa ká fọ lẹ́ẹ̀méje gbàtà ànábì ti sọ tajá ẹlẹ́dẹ̀ wa burú ju ajá gan lọ tó bá ṣeé ṣe kéèyàn bẹ́ẹ̀ lè fọ nígbà fourteen àwọn yẹn kíyàsì nìyẹn ẹlẹ́dẹ̀ náà kú ń bẹ lẹ́yìn ànábì ajá lànábì sọ àwọn àfáà ní ìdí tánábì fi sọ ta já yẹn ta àbúdà ọlọ́run ló mọ ìdí ẹ̀ àgbọ̀dọ̀ tọ́ pínpín ṣùgbọ́n ẹlẹ́dẹ̀ tẹ́lẹ́dẹ̀ bá kẹnu bọ̀ nǹkan wa àfọ̀nù bó bá fara yí wa la a tó bá fi ẹ̀gbin yí wa a nù àfọ̀ ẹ̀gbin yẹn nù kò ní ìdìpọ̀ àṣẹfọ́ lẹ́ẹ̀méje torí pé àdìsí tó yẹn ajá ló ń sọ kì í ṣe ẹ mọ wàá sọ pé tọba fọpọlọ wò ń mọ kọpọlọ bọ bẹun torí pé tọba yẹ kó ṣe é ṣe ni ah, ìbẹ́lẹ́dẹ̀ náà sá ń bẹ nígbà náà tánàbí ò ṣe sọ ànábì èsì ìdákẹ́ lórí nǹkan tó bá di pálí wúmọ̀ ó ní bùkátà sí bákan náà èèyàn ń kírun ibi tó yẹ kéèyàn ṣe sùbá rọ̀bí àlàásìm kéèyàn sì gbèsè rà kò sí láì fi bẹ́ẹ̀ irun yẹn lálàáfíà bákan náà ìbéèrè lérí wípé ẹni tí kìí ṣe mùsùlùmí só lè rán èèyàn ní maka bẹ́ẹ̀ ni ó lè rán èèyàn ní maka bó o bá ṣiṣẹ́ hajj rẹ bó ti tọ́ àti bó ṣe yẹ ó gbà láàdá tó pé lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n nìyẹn ò ní gbà láàdá kankan torí pé ntẹ̀yìn fi máa ṣiṣẹ́ rẹ tí fi máa gbà láàdá èyí ó kọ́kọ́ jẹ́ mùsùlùmí mùsùlùmí ni wọ́n fi open fáìlì níwájú Ọlọ́run tó ti yé bẹ́ẹ̀ náà ni ẹ tí ì ṣe mùsùlùmí tọ́ra nǹkan tí wọ́n máa gbé ah ilé Ọlọ́run da ọ̀rá fáànù bẹ́ẹ̀ ẹ gbà á tó ti yé ẹ̀yin ó máa fi fátẹ́gùn ara ṣùgbọ́n ntọ́wápọ̀ ti òun pàdánù ẹ̀ kò ní sí ládàá fún dé ọlọ́run lè ṣiṣẹ́ dáadáa fún láyé níbi o ọlọ́run lè sori ayé fún ṣùgbọ́n jọ́gbé dàlẹ́ kìyàmà kò ní gba ládàá kankan jọ́gbé dàlẹ́ kìyàmà sọ bó ṣe rí nìyẹn. bákan náà naam zakatul fitr jaka ìmáàmù tí wọ́n yọ jaka fún tó náà pín fún àwọn ènìyàn tó náà lè mú bẹ́ẹ̀ mọ̀nà tó bá rí pé òun náà ní bùkátà sí i Eh, nǹkan yẹn kò sí láì fún bẹ òun náà lè mú bẹ kì í ṣe èèwọ̀ tó pàwọn kankan bẹ táwọn èèyàn ti sọ dé èèwọ̀ fún ẹni tó jẹ́ imam nígbà à ẹ rí ẹ ó sì pera rẹ̀ ní imamu ẹgbẹ́ wọn gbé jáka lọ ilé imamu gbà tí ó fi di lẹ́yìn Ramadan ìyàwó imamu bẹ̀rẹ̀ sí ní sógi ní bá ń tógi ọba tó ń ránṣẹ́ sí gbogbo àwọn ẹlẹ́kọ̀ọ́ pé ẹ wá mọ ara àgbàdo à ń tàgbàdo kí ti yín bẹ̀ nítorí ó fi ṣe ìbẹ́ẹ̀ ti gbé fún jáka tẹ́ gbé fún ọ bó wọ̀ ọ jẹ́ bówù ọ̀tá bówù ó ti di tiẹ̀ tábà ti fún yàn ní nǹkan ó ti di tiẹ̀ yàn o fún yàn bàtà ní ìsòkò fún púpọ̀ kó bàtà ń fún àbá kan bẹ wọ́n ra ọkọ̀ kan fún ọkọ̀ yẹn nínú gbogbo òlu tó wà kò sẹ́ni tó ń ọkọ̀ ó sì gbé ọkọ̀ wọn lọ ọba èyí tó wà níwọ̀ntúnwọ̀nsì ẹni tó wá gbọ́kọ̀ fún yẹn wá bínú ọba ah ah ó ní èwo lòún bínú ṣe bó ti gbé fún mi eh, eh, òun lòún bó wù wọn lè gbé kalẹ̀ kó má lò kó má fẹsẹ̀ ẹnu wò kiri ó sì wọ òun ta owó tó tún sẹ́kù yẹn nínú ẹ̀yẹn òun tún fi gbọ́ wọn bùkátà míì torí pé ọkọ̀ tó gbé fóun tó ṣe pé tó bá ṣe kẹrẹ̀ ẹ̀ka báyìí bíi eight hundred thousand lòun fi tún ṣe òun sì ní yìí ó di tí ọdún kan gan òun hundred thousand so ẹni yẹn á fẹ́ máa bínú àyàn àgbà ah, èwo ni bí ṣe bó o ti fún un ẹ̀wọ̀n ló ní tó bá wù kó fi ṣe bó wù ọ́ ta bówó lè ta gan kó fowó rẹ̀ lọ́sẹ̀ kan pé ọ̀rọ̀ ọkọ̀ ni ọ̀rọ̀ òun kan ilé ló fẹ́ kọ́ ọ̀tá lọ fi kọ́lé ó sì fẹsẹ̀ rẹ̀ rìn ó sì tún gbọ́kadà rẹ̀ èso <laughs> o gbúdọ̀ fi bínú ìwọ ti gba aláàdá lọ́dọ̀ ọlọ́run ìwọ ti ṣe bẹ́ẹ̀ náà ni afáàdá gbéjà kà fún ẹni tó bá wù ó lè gbé e fún kóun tún gbé tọ́rẹ́ ó ti di tiẹ̀ tó bá ti wà nípò ẹni tó lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n wọn tó yẹ pé wọn náà rí wípé ọ wà nípò kó o tún fún yàn gan gbogbo jákàtà wa gbé fún òjókòó tẹ nínú àwọn jàmọ́ rẹ̀ sì n'i ẹlòmíín bẹ tó pé pa ń jẹ ni ò so fún àwọn èèyàn bẹ tí wọ́n náà bá ní bùkátà sí wọ́n náà mú bẹ kò sí láì fi bẹ ẹni tó ń wẹ òkú pé téèyàn bá ti pé márùn bẹ́ẹ̀ pé wọ́n pin nínú ìyà zero ah, wá so ẹni tó bá sọ bá kò rí bẹ́ẹ̀ ọ̀bẹ́yàn bá ń wẹ̀ òkú ẹ gbà ládàáni ló ti ẹ̀ ní bá pín ẹ̀ṣẹ̀ rẹ̀ àmọ́ nínú ẹ̀kọ́ wíwẹ̀ kú náà káwọn èèyàn ó mọ níwọ̀n kì í ṣe pé a fẹ́ wẹ̀ kú ẹ̀ ń lọ bí ogún ha yóò ṣe á lè tó báyẹn ibẹ̀ lẹ́yìn tí mo bára yín jiyàn ibẹ̀ lẹ́yìn tí mo sàròyé lẹ́yìn tí mo ṣe fanfa ìwọ̀nba àwọn èèyàn díẹ̀ bóyá ẹni tó sọ̀rọ̀ yẹn kí wọ́n fi lé àwọn èèyàn sàsẹ́yìn ká àtànẹ́bì so o lè sọ pé ẹnìkan ó jìyà lórí iṣẹ́ kan àfi kó o lẹ́rìí fún so ti wàá báyìí kọ́ lọ́n kó sọ àwọn kàlẹ́ndà yẹn wọ́n jà gbára lé o torí pé ọlọ́run lọ́ba ti ń darí sánmà wọ́n lè kọ́ ọbẹ̀ wípé aago méje ní kíní ó tó wọ kó ìṣe pé quarter to seven oòrùn ti wọ̀ torí pé àwọn yẹn àwọn calculations kan náà lò lábẹ́ calculation yẹn dẹ̀ ní probability ni gbogbo ohun tí wọ́n fi wọ́ọ̀kì ẹ̀ ó ṣeé ṣe òun ni so èyí tó sì dájú là ń wòye tó bá ti wà wá náà rí i so ti yé báyìí so ká má fi gbogbo ara bẹ̀t ó lè máa gáìdì wa so ti yé wa báyìí gẹ́gẹ́ bí kàlẹ́ndà ti ń gáìdì wa so hada wallahu alam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.